لا تقربونا في شذور فإننا سرنا على نهج الحبيب محمد وأتقادنا شرع شريعة نسله وعلى التي لكلمة لا تلي ولكل قول التي تدل بآية أو بحديث المتكي بالمسلم لا تكذبوا تابعين جندك إننا سرنا على ذات القليل لمحمد وبقول من شرع شريعة نفسه وعلى مكونته الكريم متنا كبير ولكل قوم ذكر لرواية أعوذ بحليم للمتقي للمتقي أعوذ بحليم للمتقي الموت الأليم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا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 فإن خير الكلام كلام الله وخير الهدي هدي رسول الله صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار نعوذ بالله من ذلك أقدم إليكم تحية إسلامية مباركة ملفوسة في الجنة قائلا السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته Adáwọ̀pẹ́ fún ọlọ́ọ̀bá Alhamdulillah. Ọlọ́ọ̀bá ìtúnṣe pé òun náà ọpẹ́ olórí oore tí ọlọ́run bá ṣe fún èmi àti ẹ̀yin òun náà ni pé ọlọ́run bá ṣe wá ní mùsùlùmí ìjọyẹ́ pé òun náà ni oore èyí tí ó ga jù tí ọlọ́run bá máa ń ṣe fún ọmọ ènìyàn àtàlìjànú lórílẹ̀ ayé torí pé oore ìjẹ́ mùsùlùmí yìí òun náà ni ọmọ ènìyàn ó kù lẹ́tọ̀ọ́ sí àlìjánà tó jẹ́ ilé ìtọ́mọ èèyàn ọmọ gbádùn bẹ́ẹ̀ lọ sí ayérayé àwọn dúpẹ́ fọ́lọ́wọ́n ọba tó ṣe orí náà fún wa nǹkan èèyàn tọ́lọ́wọ́n ọba mẹ́gbà orí náà ní ọwọ́ wa àwọn abẹ lọ́wọ́ tí ọlọ́wọ́n ọba kópa wa lẹ́ni tí àjẹ́ mùsùlùmí tí ọlọ́wọ́n ọba tó gbé wa dìde lẹ́ni tí àjẹ́ mùsùlùmí kí ọlọ́run ọba kó tún wá ṣe wá ní ẹni àdìgbẹ́nà pẹ̀lú sábàbí Islam lẹ́wàá gbà náà láti ń dúpẹ́ fún ọlọ́run ọba lórí pé ọlọ́run ọba sọ wá láti àná tí lónìí gẹ́gẹ́ bí ọlọ́run ọba ti ń sọ wá bọ̀ wá látẹ̀yìn wá adúpẹ́ lórí ní mẹ́tìlì ìdíkọ́ ìdẹ̀kùn pé ọlọ́run ọba ó ṣẹwà fìṣorílẹ̀ àwọn abẹ́ ọlọ́run ọba pẹ̀lú àtẹ́kù náà lọ́lọ́wọ́n bá ó ṣe ní èyí tí àlìjánà ó fi ga sí kọ́lọ̀ má ṣe ní èyí tí a fi wọ̀ náà lẹ́yìn náà abẹ́lọ́ fún bàrá wa sọ̀rọ̀ títò ní kọ́lọ́wọ́n bá ó ṣe ní èyí tí èmi àtẹ̀yìn ó pèrè yọ̀nà ọlọ́run òun dá máa bára wa sọ lónìí èyí tí yọ́ máa dé ìdábì dára dání kọ́lọ́wọ́n ọlọ́run àtẹni tí ń sọ àtàwọn tó ń gbọ́ ẹ̀sán tó ga lọ́mọṣẹ́ bá sẹ́sẹ́ nìkọ̀ọ̀kan wa náà wọ́n ni wọ́n á jẹ́ kí a tó fi rí àìmọ̀ yóò rí tó pọ̀ ní àjọ náà lọ́wọ́ bá bàbá àjọ bí ìjà kìí àmọ́. gẹ́gẹ́ ni pé èyí láìjẹ́ kí a lè bá àtúgbọ́ yé sí o ni a kọ́kọ́ sàlàyé fún wa ní ìsìn ní swatun mu'minun àyà 104 o náà ni àṣetẹ̀sílì ní àná ọlọ́mọba tí ọlá rẹ̀gá ó ń sàlàyé fún wa nínú súra náà auzubillahi minash shaitanir rajim تلفع وجوههم النار وهم فيها كاهبون تلفع وجوههم النار وهم فيها كالحون Ọlọ́run ní àwọn tí wọ́n jẹ́ àwọn kìtìrí tó jẹ́ pé ọ̀rọ̀ tí wọ́n yóò jà sínú náà tí wọ́n ó sì jẹ́ ẹni tó pàdánù pé àwọn wálé ayé tí wọ́n máa bẹ nínú jáǹdámà rẹ̀ tí ó máa bẹ̀ gbére bẹ́ ọlọ́run ní iná náà yọ́ máa jẹ́ nǹkan tí yọ́ máa lọ débá ibi ojú wọn tí ó máa bó gbogbo ẹran tí ń bẹ́ ń bẹ̀ sílẹ̀ wọ́n ń dí àkàlẹ̀ gbogbo àwọn èèyàn yìí wọ́n wà máa wà nínú náà ojú wọn pàá àbíká tí wọ́n máa wà nínú náà lẹ́tọ́ sí rí pé gbogbo eyín wọn a máa rí gbogbo ogun tí ń jẹ́ ẹran yóò ti kúrò náà ọlọ́run ní bí a máa fìyà jẹ àwọn tí wọ́n wà nínú náà nìyẹn. Àlàmdàkún àyà àti ètò ti lọ ààrẹ igun. Ọlọ́run ọlọ́ni wọ́n wà máa béèrè lọ́wọ́ wọn wípé ááyà èmi ọlọ́run ọba ọ̀nà ni ọ̀rọ̀ èmi ọlọ́run ọba tí mo sọ sínú fún àwọn tí wọ́n já òjíṣẹ́ tí mo sọ sínú àlùkùránì kẹrì àti mo ní fún wọn máa ṣàlàyé fún ìyá tó kà sí òun jẹ́ pé nígbà tí wọ́n ń kà fún ẹ̀yìn tẹ́ tó ṣe rí pé tùkà dìbò múnà ẹ wá ń pè gbogbo nǹkan tí wọ́n ń kà fún yẹn ẹ̀ pè nírọ́ قالوا lẹ́nu àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí níjọ́ náà. Òun náà ni pé gálàbátí àlẹ́yìnà ṣíkúwátìnà. Ọmọ ẹgbẹ́ tó máa jáde lẹ́nu wọn náà ní pé orí burúkú èyí tó jẹ́ wípé ó máa ṣẹlẹ̀ sáwọn lálùkì àmà òun náà lọ jẹ́ ìkan tó ṣe wípé ó lágbára lé àwọn lórí sọ̀rọ̀ òun ló jẹ́ pé òun ló وكنا قوما طاغين tó wá jẹ́ pé àwọn wá di ènìyàn tó jẹ́ wípé ọjẹ́ ẹni ààrùn látara sábàtì báyìí náà. Ọ̀pàdá ọkùnrin jìnà nínú. máa bẹ lọ́wọ́ ọba nínú ná, wọ́n máa bẹ ọba nínú pé yọ inú náà. Fàyí ni ó sì náà fàyí náà gọ̀ọ̀rí mú wọ́n ni wọ́n lọ́rùn. Ìjọ agbé tún mú wa tá a bá tún lè fi padà sí táà ń ṣe ìbọ̀tẹ̀lẹ̀tẹ̀lẹ̀. Tá a wá dàkùn wọn lọ́rùn, ó mú ìpè é. Fàyí náà gọ̀ọ̀rí mú Àti ọjọ́ alábòsí kan tẹ́lẹ̀ mi rẹ̀, ẹ̀tọ́ ní قال اخفروا فيها ولا تكلمون ọlọ́pẹ́ ìgbọ́rọ̀ yìí ọ̀rọ̀ yóò wúlò máa ayélọ́rọ̀ yìí fi wúlò ọlọ́pẹ́ ẹ máa jẹni ẹgbẹ̀rẹ́ nù náà ẹ máa jẹni àkùkù nù náà ẹ máa jẹni dájú bínú sínú náà ọlọ́pẹ́ wà látòkàlẹ̀ mú ọlọ́pẹ́ mọ́bàmí sọ̀rọ̀ kankan إنه كان فريق من عبادي Ọlọ́run ṣe bí àwọn jẹ̀mọ́ kan kan jáàmì nínú àwọn ẹrú sí ibi ṣe bí jí ń ṣe láwọn láyé ní pé yàkùlù. Yàkùlù na rọ́bàná àmànà. Ilé ayé nígbàtà ń bẹ láyé àwọn sọ pé ìwọ Ọlọ́run wa, a nígbàgbọ́ sí wa, ìtò òun wá ìwé tó fi ẹran wọn anígbàgbọ́ sí wọn. Àwọn obìnrin lára. Wọ́n ní ìwọ ọlọ́run ni wá ọlọ́run fún ìjì rẹ̀ ní ṣàtìjọ́ rẹ̀ sọ́kọ̀ ìrọ̀ Wọ́n ní ìwọ ọlọ́run ọba náà lọ́fẹ́ pé ní máa ṣèjẹ́ àti kí ìlú ọlọ́dọ́ pé ní máa ṣe ìkẹ́ fún ẹ̀tọ́ lóore jù wọ́n náà ní ọmọdé tó máa ṣe ìkẹ́ fún ẹ̀tọ́ lóore jù. Àtàkọ́lì tó mú un tẹ̀fẹ̀ yíyá. Ọlọ́ ní gbogbo àwọn tí wọ́n ń ṣeré láyé tí wọ́n ń tẹ̀lé tọ́lọ́run ọba tí wọ́n gba ọlọ́run ọba ní aláàánú tí ò sáláàánú tó tó. Ọlọ́run ní àwọn èèyàn yìí ẹ sọ wọ́n di ẹgbẹ́ ìbí ti nìyẹn. حتى أنذركم ذكري ọlọ́run ní gbogbo tẹ́wàá tí wọ́n ń ṣe ìpátáyányá àwọn èyí wọ́n ti tẹ́wàá rí wọ́n ti wá jẹ́ kẹ́ lọ gbàgbé kẹrẹ́ sí ìyàn ọlọ́mọ pàtó fẹ́ ń kórìíra wọn ẹ̀jẹ̀ wá tara bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ wá ń ṣe ìyàn ọlọ́mọ. wá fún un mi wọ́n ti àwàdà ní tí wọ́n ṣe ẹni wọ́n ṣe àwẹ́wà náà. Ìní ìjẹta ètò mú ní àwọn ọ̀rọ̀ Ọlọ́ni àwọn tí wọ́n já àwọn ìrìn ìdí ti sanwọ́ lẹ́sàn lórí báyìí nítorí tí wọ́n ṣe sùúrù nípa àwọn ìdáfẹ́ bí kàn wọ́n. Annahum umul fa'idun. Ọlọ́ni wọ́n á jẹ́ nítorí ẹ̀ wọ́n á jẹ́ fún wọ́n jẹ́ ètò tí ìgbé àwọn náà ni wọ́n jẹ́ قال كم لبثتم في الأرض عدد سنين ọ̀rọ̀ nígbà tí àwọn tẹ́jà mú ní ti bèèrè pẹ̀lú àríkì náà tí wọ́n láàkó nínú náà ọ̀rọ̀ wọ́n bí lọ́wọ́ àwọn ètò ni náà kápìlà púpù fi àrùn ọjọ́ mélòó fi wọ́n lálẹ́ lórí ilẹ̀ ilẹ̀ arákà sílẹ̀ tábàní ká máa kà lọ́dọ̀ ọdún ọjọ́ أربعة يوم Ọ̀dá jẹ́ àwọn kèfèrè ní mọ́tẹ̀ wá tapọ ọdún wọ́n ní àwọn olùjú ọjọ́ kan lọ àti yínká lọ ilé àwọn lórí ìdájì nínú ọjọ́. Àbí Wọ́n láwọn apá kan nínú ọjọ́ wọ́n قال إن لبثتم إلا قليلا Ọlá ni lóòótọ́ owó tẹ́ ẹ̀lù pàtàyẹyẹ tí ń kiri náà ní ẹ̀lù kankan tí kékeré náà lọ. Lọ́wọ́ annakún kúrùn-ún tààdàmú. Ọjọ́ ẹ̀dá mọ̀ ní ẹ̀mọ̀ أفحسبتم أنما خلقناكم عبثا Ọlọ́nà ẹ̀yìn jẹ́ ìjẹ́kẹ̀ẹ́sì ìṣẹ́rò ní ìṣẹ́ àwọn ọlọ́wọ́ bá jẹ́ ayé kẹwàá máa ṣeré. Wà á nà kò ilẹ̀ ilẹ̀ àdákọ̀ gàrú. Àbíjọba ẹ̀wọ́ náà wípé ẹ̀yìn jẹ́ tí wọ́n dá ìpàdà ọ̀sọ́nà àwọn ọlọ́run kan. Àtàlá ọlọ́run ọba yìí ọba tó ti ga ní ọba tó ti pé ọgbà kayọ kọjá yín ní ẹgbẹgbẹ ọwà máa ṣeré ọlọ́run ọba yìí ni àlìmálìkù ọba tó ní gbogbo yín òun náà ni àlẹ́ àpò ọba tí ó máa jẹ́ ọlọ́run ọba yín tí ò ní yẹ kú ọlọ́run ọba yín ọlọ́run. La ilaha illa huwa rabbul arshil karim. Ọlọ́run ọba táà ń sọ ìbò tẹ́lẹ̀ ẹ̀dọ́ májọ́ fún àyà àbòrú nìkan òun náà lẹ tó ní nǹkan tá à ń pè ní aṣù tó jẹ́ bẹ́ẹ̀dì ọlá tó tóbi nì tí ó sì nǹkan tó tóbi tó nínú ayé alùkẹ̀rí ìlú ti jẹ alákùnrin tó jẹ́ nǹkan bẹ́ẹ̀ ìwà tó dá púpọ̀. ọ̀rẹ́ yá tí mo máa ń rọ̀ ìlà àbí ọlọ́run ní gbogbo ẹnikẹ́ni tó bá lọ pé nǹkan ní ìdókè lọ́lọ́run àti wá mú mọ́lọ́run tó ń pè lọ́lọ́run. Láàbò àdàdà oóbí. Ọlọ́run ní irú ẹni bẹ́ẹ̀ ẹni kó mẹ́rin wá sí Ẹ̀sán rẹ̀ pé rí rẹ̀ ọlọ́run bá ní ó ti lé ti ṣe ọwọ́ apáṣẹ ìlú ìlọ́lọ́run. إنه لا يفلح الكافرون أبرأت برهم وأنت خير الراحمين Òṣìṣẹ́ ọlọ́wọ́ bá àjọ́ àti ó máa ṣe pé ọlọ́ta orí ní ni. Wọ́n wọ́n ọlọ́run ọba kẹ́mi ọlọ́run kẹ́mi ẹgbẹ́ àìjọ́ náà. Wà á ń takọ́ ìrò ìní. Ọlọ́run ọba náà ni ọba tó ṣe ṣe olóore ẹgbẹ́ máa kẹ́yìn ẹgbẹ́ lè kẹ́yìn tuntun ọlọ́run lọ. Ọlọ́run ọba fi ọlá rẹ̀ ga. Òun náà ni ẹjọ́ tó rí ìgbìmọ̀ pé bí máa kẹ́yìn àlejò kẹ́kàn káwá fi wé kíkẹ́ ti ọlọ́run ọba. Tẹ́lẹ̀ ti parí ṣọ́tù ìmọ̀mí náà. Bẹ́ẹ̀ náà ni a parí tẹ̀sílì ní àná. So tẹ̀sílì wa tò ní a máa lọ sínú súrà míì yẹni Quran twenty two súrà tó lè hajj. Òun náà ni a ti bẹ̀rẹ̀ tẹ̀sílì tò ní àbẹ́lọ́ọ̀bà tí ọlọ́ọ̀bà kò sọ́dọ̀ fún ọ. أعوذ بالله من الشيطان الرجيم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تزهل كل مرجعة أما أرضعت وتدعو كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد ومن الناس من يجادل في الله بغير علم ويتبع كل شيطان مريد Ọlọ́run ọba tí ọlọ́run ẹja, ọlọ́run ọba fẹ́ bá wa sọ̀rọ̀ lónìí nínú súrà tuntun èyí tí a gbọ́ sí tọ́gbé àmà sí ní Suratul Hajj òun náà ni súra fi abọ́ sí ọlọ́wọ́ bá sọ ọkọ̀ súra yìí ní Suratul Hajj torí pé àwọn náà mọ̀ pé òpó kan òun náà ni òpó hajj jẹ́ nínú àwọn òpó márùn-ún sí Islam wọn gẹ́gẹ́ bó ti rí ilẹ̀ náà ti ṣe ṣọ́rọ̀ ọ̀pá sallallahu alayhi wa sallam. So ọlọ́run bá wá mú àlàájú jẹ, ọlọ́run bá fún ní òdìdì ṣúrà. Bẹ̀rẹ̀ ẹgbẹ́ ààrí ṣúrà kankan fún àwọn òkú tó kù. Ká máa ní ṣúrà so àbí ṣúrà So gbogbo àwọn ilé ìfòsí ṣúrà fún wọn náà kọ́ ṣùgbọ́n ọlọ́run ọba ó sọ pé ṣe rí pé ṣúra kan máa jẹ́ ṣúra tó lè hajj bẹ́ẹ̀ gbé bá bá lọ ló inú ṣúra ta fẹ́ káì náà á tún rí nǹkan tó ní ṣe pẹ̀lú hajj bẹ́ẹ̀ gbé bá bá sínú àyà àkẹ́jú sẹ́gùn bẹ́ẹ̀ sọ ọlọ́run ọba mẹ́ṣàn nǹkan tó jẹ́ ọ̀rọ̀ hajj ọlọ́run ọba ó mẹ́ṣàn rẹ̀ bẹ́ẹ̀ Ọlọ́ni wà á dé wà á dé bí náà fi dílé àti àtòkà ìdálá. Ọlọ́run ọba ó ní kí àmẹ́rin lọ ní tó bọ́ síbì kan kó wá máa jẹ́ ẹni tí ó máa kéde kó pe gbogbo ayé pátá yányá wípé gbogbo wọn wá jẹ́ ẹjọ́ àṣehàjì ọlọ́wà ní káàkiri rẹ̀ mọ̀ sí bẹ́ẹ̀. Yà á tún kàrí dáná. Ọlọ́run ni wọ́n jẹ́ pé wà ní ìṣòrí. Àwọn èèyàn máa wá sí hajj, rìjálá lẹ́ni tí wọ́n máa fẹsẹ̀ rìn wá. Ọlọ́run ni ló pàṣẹ bẹ́ẹ̀ bá ń bí ìbọ̀rí. Nígbà náà, tọ́wọ́n ní káàkiri ìbọ̀rí fún fún pèpè yìí, ilẹ̀ Mákà ibi tó jẹ́ asálẹ̀ ni èyí tó jẹ́ wípé àlẹ́ Ibrahim náà ló mú Ismail àti màmá rẹ̀ tí ń jẹ́ Agar ló máa méjèèjì débẹ̀ ní tí wọ́n tẹ̀lú sí àwọn ẹ̀kọ́ wa ń dé wá bá wọn bẹ̀ ní díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kò sí èèyàn kankan bẹ̀ ṣùgbọ́n àṣẹ ọlọ́run ọba wà àdéhùn ọlọ́run ọba ni kò yẹ láyé kò sí èèyàn tó fi jíjọ́ bí àkíyàmà àdéhùn ọba ń di láti náà lọ́wọ́ pé òun ó mú sẹ́ni yẹn nígbà tí o ti ń sin kẹ̀kẹ́ ọlọ́ba ní kí àyẹ́bí Ibrahim ó pa ariwo kó pe ogun èèyàn lónìí ẹwọ́ ẹ̀mí àwọn ẹ̀sìn lọ sí mẹ́kà ọ̀dọ́ ni wọ́n máa wá lẹ́ tí ó máa tẹ̀sẹ̀ ọ̀dọ́ ni wọ́n wá sí mẹ́kà wọ́n a máa ṣe hajj lẹ́yìn tí ó máa tẹ̀sẹ̀ wá wà alákùnlé tọ́bìnrin ìyàdí ọ̀dọ́ ni àwọn èèyàn wọ́n ó tún máa wá lórí àwọn nǹkan tó ṣe wípé wọ́n jẹ́ nǹkan tó fẹ́lẹ́ ńlẹ̀ àwọn nǹkan pẹ́pẹ́ wọ́n jẹ́ nǹkan pẹ́pẹ́ wọ́n ó tún jẹ́ pé nígbà tí wọ́n bá rìn ìrìn ìrìn ìrìn yóò ti rẹ̀ wọ́n pẹ́pẹ́ nǹkan tí wọ́n bá nílò tí wọ́n fi rìn yóò ti dínkù so àwọn tí wọ́n fẹsẹ̀ ní wọ́n tọ̀ àwọn tẹ́pẹ́ wọ́n máa lo àwọn oríṣiríṣi nǹkan wá aláàbùsùn àti wá bẹ́ẹ̀ náà wọ́n fásọ pé bẹ́ẹ̀ náà ní bàálù náà wá àwọn kan tí ó padà sí pé nígbà a bá gbé bá lóde lọ́kà gan ó ti padà tó wọn àwọn pé ẹgbẹ́ ápù sẹ́fíìsì ẹ̀dùn tó yẹ kí ó ti máa lọ dùn yìí tó pé ọ̀nà yẹn jìn gan ọ̀rọ̀ bẹ́ẹ̀ làwọn tẹ́ ń jẹ́ àwọn ẹ̀sìn nígbà tí a máa gbé wá nígbà náà a máa gbẹ́ sí ilé yóò ti rù ẹ́ẹ́ẹ́ ọjọ́ ilé wọ́n ní láti fi lára talẹ̀ kó fi bá fi rìn rìn ní ọ̀nà àwọn yóò máa wá lórí nǹkan ló ṣe wípé ọjọ́ àwọn nǹkan tí yóò jẹ́ pé wọ́n ti fi ṣiṣẹ́ gan tí ó ti rù ẹ́ẹ́ẹ́ náà

pé káwọn èèyàn máa lọ ọbẹ̀ lọ́dọọdún wọ́n sì máa ṣe ọkà àwọn èèyàn ọlọ́pàá darí ọkà àwọn èèyàn síbẹ̀ bọ́lọ́pàá ti wá gbé kalẹ̀ bí ètò ìjọba ìjà kí á báyìí ló ti máa lọ náà ni sọ ọlọ́pàá súrà kan nínú àwọn súrà sọ hajj súrà hajj súrà fún Mákà aláàpẹ ni ni Màkíyà aláàpẹ ni ni àbí Màdàníyà. Àwọn èèyàn kan náà àwọn àfá wọn a máa dá wọn a máa fún lókọ méjèèjì pọ̀. Wọ́n a máa pè ní Màkíyà tó ń wà Màdàníyà. Wọ́n a máa dá méjèèjì pọ̀ nígbà míì. Ṣùgbọ́n èyí tí ó tẹ́wọ̀n jù, òun tí àwọn àfá ń pè, òun náà ni Màdàníyà òun náà ni Madaniya òun náà ni pé Madina ló ti sọ̀kalẹ̀ nítorí wípé àáyà àkọ́kọ́ káàkà ń tẹ́gan ìlú Madina náà ni Madina ló ti sọ̀kalẹ̀ wọ́n ní ìkẹ́kẹ́ sọ̀kalẹ̀ ní Madina kò ní kò sọ̀kalẹ̀ ní Madina gẹ́gẹ́ òṣèlú bá ti bọ́ sí Madina tó bá ti sọ̀kalẹ̀ lẹ́yìn bá ti ṣe ìdíra sí Madina ó yà náà pè ní pé ó ti jẹ́ pé Madina ló ti sọ̀kalẹ̀ so látara bẹ́ẹ̀ màgàníyà òun náà ni ọjọ́ ìjọba pé àwọn èèyàn jẹ́ pé wọ́n túgbà pé súrà yìí òun lá máa ṣàfihàn ẹ̀ sí ẹ̀wà ní súrà yìí o gẹ́gẹ́ bí àpáwa kò túbí gẹ́gẹ́ bí wọ́n ti sọ wọ́n ní pé nǹkan tí àwọn jùmúrù sọ náà ni pé ìnà súrà ta wọn tẹ́lítọ̀ súrà yìí ó dàpọ̀ mọ́ra wọn Mini a nọ ki njunwa, mini a magalichu. Ninu re maka mbembe, madina mbembe. Agaghị ama ya ala je dị maka nwe ayo ala je dị madina. Nwanne ọrụ anyị lee yoroba iti mụ na kama ha keneye. So nwaanyị i kanu awọ afa kola ọ ya ala azizi ala azizi. Nwaanyị ọzọfe waya a adiidi suwa. Ninu awọ enyima sura anyị. Turu ibe. tábàbẹ̀ tí káwọn àyà tó wà nú ẹ̀ oríṣiríṣi ọ̀nà lọ́gbà sọ̀kalẹ̀ àwọn kan wà mẹ́ta láti lẹ́yìn lọ́wọ́ náà àwọn kan wà alẹ́ ni wọ́n sọ̀kalẹ̀ àwọn kan wà ọ̀sán ni wọ́n sọ̀kalẹ̀ sáfara wa adọ̀rọ̀ àwọn kan wà ànábì wà ní ẹ̀yájú sọ̀kalẹ̀ àwọn kan wà ànábì wà ní ilé òun náà ni ó sọ̀kalẹ̀ àwọn kan wà àmẹ́bí wà ní mọ̀dínà onáà ni ó sọ̀kalẹ̀ wọn fún ọ̀pọ̀ mara wọn ni sọ ló jẹ́ pé àwọn kan wà òṣìṣẹ́ lọ́wọ́ bá òsì lógún òun náà làwọn ayà so àwọn yẹn sìnbíyàn wà àrùbíyàn àwọn kan wà òṣìṣẹ́ ọba ó jẹ́ ìgbàlódé ní dé ọwọ́ àti ogun ni ló sọ̀kalẹ̀ so ní àwọn tó jẹ́ pé ó kó ọ̀pọ̀lọpọ̀ nǹkan sínú gẹ́gẹ́ bí àwọn àfá gẹ́gẹ́ bí ẹ̀sìn ṣàlàyé fún wa èyí tí a ní máa gbà wọlé nínú súúrà yìí òun náà ní wípé súúrà tí a fẹ́ kà yìí àwọn kan wò rí pé àsúúrà yóò àdíǹtì kan àrẹ́gbọ́n ti ṣàfihàn sí lẹ́gbẹ̀ẹ́ àdíǹtì náà kò fìdí múlẹ̀ ẹgbẹ́ àwọn èèyàn gbáyé pé súrà yóò tóbi jù ọlọ́lọ́lá gbogbo àwọn súrà yòókù lọ ẹ̀rọ àdìsí yẹn kò fìdí múlẹ̀ ìlọ́dé náà àdìsí yẹn wọ́n ní ọ̀kí ló tóbi lọ́lá gbogbo àwọn súrà yòókù lọ wọ́n tó lè gbé níbẹ̀ a máa rí ìforí kalẹ̀ méjì lọ́wọ́ àbẹ̀ ìgbé súrà yóò òun náà lọ jẹ́ súrà tó jẹ́ pé ó ní ìforí kalẹ̀ méjì so ìforí pẹ́ alákọ̀ọ́kọ́ níbẹ̀ káwàdúnkà lọ àátún rí ìforíkanlẹ̀ ẹlẹ́ẹ̀kejì níbẹ̀ tó pé súra yóò òun náà lọ jẹ́ ẹ̀lẹ́ tó ní foríkanlẹ̀ lẹ́bàrá bẹ́ẹ̀ wọ́n àwùjọ àdísì kan wá wáyé pé òun ló lọ́lá ju gbogbo àwọn tó wà tó kú lọ náà lọ́pàá kiri wọ́n ní àdísì eléyìí ó jẹ́ ẹ̀lẹ́ tó kò fìdí múlẹ̀ ó jẹ́ náà àwọn súra ló jẹ́ pé wọ́n jẹ́ èèmọ̀ súra gẹ́gẹ́ bí àṣàyí fún wa nínú ìdí ìgbà rẹ̀ náà ni pé èyí tó jẹ́ pé ó jẹ́ àwọn àyà tí ò lè jẹ́ ti parẹ́ ọ̀bẹ̀ńbẹ̀ àwọn àyà èyí tó jẹ́ pé omi jẹ́ pé a ti parẹ́ ní àwọn ó ti kí ni wọ́n tó tún wà níbẹ̀ so látara bẹ́ẹ̀ ni àwa fẹ́ bẹ̀rẹ̀ yìí ọlọ́pàá bẹ̀rẹ̀ fún wa pẹ̀lú bismillahir rahmanir rahim pẹ̀lú orúkọ ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba tó lè tó náà ni arahman ọba tí àánú rẹ̀ pọ̀ tó kárí gbogbo ayé fádáyányá ọlọ́ọ̀bá iná tuntun ni Ar-Rahim ọba lẹ́tẹ̀ àánú rẹ̀ tó bá dijọ́ gbé gàkẹ́ ánà àwọn mùsùlùmí nìkan òun náà ni ọlọ́ọ̀bá ló máa gbé àánú náà fún náà. Yà á yíyọ́ máa tí ó láàrin ga ó ń wà wá ní ìbẹ̀rẹ̀ ṣúrọ́tùlẹ̀ ájì yìí ọlọ́run ni mo pé gbogbo ẹ̀yin jẹ́ ènìyàn ọlọ́run bá pè àwa tí a ènìyàn so ènìyàn lára àwọn àṣìṣe táwọn èèyàn lórí ayé ni pé wọ́n rí ní olùgbàgbé ní pè ní múlẹ̀ ìgbékalọ̀ yìí pé lóòótọ́ ni ọmọ ènìyàn máa ń gbàgbé bàbá ńlá wa ádámà ó gbàgbé nítòótọ́ tí ó sì rí jù mẹ́ torí pé ọlọ́run ọba ní bàbá ńlá wa ádámà yóò lò 1000 years láyé so nígbàtí bàbá ńlá wa ádámà wa ọlọ́run wá fi gbogbo àwọn àrọmọdọ́mọ rẹ̀ ó fi hàn án màdọ́wárí kan náà àwọn àrọmọwárí ẹnìkan lẹ́gbẹ̀ẹ́ ìmọ́lẹ̀ tí wọ́n jáde ń bẹ́ẹ̀ ọwá ní àkálẹ́lẹ́ yìí wọ́n ní ànábí ọlọ́run ọba kan ní ànábí ọlọ́run ọba wo dàúdù ní wọ́n ní ọdún èrò ní ó lò ní ayé tó wọ́n ní dàúdù yóò lò 40 years láyé àbí 50 years 40 years so adẹ́wọ̀n wọ́n ní dé wọ́n ní ó lò 50 years so adẹ́wọ̀n wọ́n ní dé ọ̀dàgbà náà ẹ bá ń fún ní 40 years kún nínú ọjọ́ orí mi so kó tún lè bá a lò ó kó tún lè bá a pẹ́ sí so lórí bó rí ìmọ̀lẹ́ rẹ̀ ṣọ́ra tán tọ́lọ́pàá ní kó rí nìyẹn so nǹkan tọ́lọ́ máa kó lẹ̀ fún wọn pọ̀ gan ìṣọ́lọ́ máa náà wà nínú àwọn ìmọ̀lẹ́ náà ṣùgbọ́n ètò òun rí dọ́là ilẹ̀ kan sí ìrọ̀lẹ́ àwọn ẹni jẹ́ kó jẹ́ nǹkan ìmọ̀ wọn ni à ilé olóòwò àlẹ́ olóòwò sí ti yẹ ọ̀dàgbà ẹ bá ń fún ní 40 years ọlọ́wà ni lórí ìṣẹ̀mí àádámà eh, láti wá yọ 40 years ẹkún ti eh, Dawud ó ti wà ní kádà ọlọ́wà gbé Dawud 100 years nínú olùwà kádà ọlọ́wà ilé àẹ́bẹ̀ 1000 years so ní sábà ní sábà ní àádámà yẹn sọ́lẹ́tàrà bẹ́ẹ̀ bàbá wa bí wípé ádámà wá ń lo ọjọ́ díẹ̀ lọ wá lò débi nine hundred and fifty years ìkúndé wa bá wọn ni ah, ah, ọjọ́ wọn ti pè ah, ọjọ́ wọn ti pè ikú ní ọjọ́ rẹ ti pé ọlọ́dọ̀gbọ́n ádámà ìgbèjì ní pé ìwọ náà ló ní káfẹ́ nìkan ní forty years lára òun ní káfẹ́ nìkan ní forty years yóò sọ ọlọ́ni ádámà gbàgbé sòtòrí àwọn tẹ́jà àwọn ọ̀rọ̀ ọmọdé ọmọ rẹ̀ náà àwọn náà máa gbàgbé nǹkan so ọlọ́pàá ti sàlẹ̀ pé ajáma jìnà ọkọ̀ ọlọ́pàá jìnà àdádá àwọn ọlọ́rọ̀ rẹ̀ àwọn náà máa jìnà ìfẹ́ wọ́n máa pé ìgbàlá wọ́n mọ̀ ó sì tó máa jìnà tó dẹ̀ so ṣùgbọ́n ànáṣọ ọmọ èèyàn ní ìlúlẹ̀ ẹgbẹ̀rún èèyàn ní olùgbàdìra ìtòtòrí ẹ̀ ìlú ẹgbẹ́ báyá ọlágbàrá fún kí ni náà sí à ara àfíjáwárẹ́ jẹ́ náà sí ànáṣí oníṣùn bá ìlú rẹ̀ yóò ní yá lẹ́yìn ànáṣí olómáa jẹ́ ànáṣúnà so yóò wá jẹ́ jámù àwọn tẹ́kọ́ wọn máa ń gbàgbé nǹkan ṣùgbọ́n eléyìí ọ̀dá wa lọ́tọ̀ ní èdè lárúbáwá sọ́lọ́ wa ní yá ayú àmìnà yá ayú àmìnà tó sàrò ọ̀gbàkùnrin ẹ̀yìn tẹ́ jẹ́ ọmọ ènìyàn àwọn kan tó tóbi jẹ́ kan àwọn àjẹ̀nú jẹ́ kan àwọn èèyàn náà jẹ́ kan ikọ̀ kan nínú àwọn ọlọ́pàá àwọn ata jẹ́ ọmọ ènìyàn pẹ̀lú bọ́ọ̀ ti wá iná ojúkọ́ àwọn màláìka náà sínú ojúkọ́ àwọn tí wọ́n jẹ́ àwọn àjẹ̀nú sínú àwọn màláìka ń fi wọn àwọn nìkan ọlọ́pàá ti fi wọn máa jọ́ sí fún nìkan torí bọ́ọ̀ àwọn ẹ̀jẹ̀ máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú ọlọ́run bọ́ọ̀ bá ti wá iná ó ti pe àwọn àjẹ̀nú tó bá máa di pé àná ṣùgbọ́n àríkà wọn fi tó jẹ́ àjọ sí padà pọ̀lọ́ ìrọ̀lù ọmọ fọlákìlì kí nínú wàlẹ̀ kí nínú. Ọ̀rọ̀ àbẹ́ ìjọba àbáta Afrika wá jọ́ sí fún wa, àbẹ́ ìgbà níbi tẹ́kùwà. Sọ̀rọ̀ ni ya ayò àná. Ọ̀rọ̀ ni pé ẹ̀yin èèyàn táwọn àjọ náà ti kó sí abẹ́ rẹ̀ ọlọ́ni ni o. Ìtàkùn ọ̀gá fún. Ọlọ́ni ẹ̀yin tẹ́ ẹjọ́ mẹ́ ènìyàn. Ọlọ́ni ẹbẹ̀rù ọlọ́run ọba yín. Ẹbẹ̀rù ọlọ́run ọba ọ̀rọ̀ ẹ̀fẹ̀ tó gbọ́nà ọba ṣèdínú ikọ̀ ọba tó lè níyà ẹ̀mí ọlọ́run ọba mo máa ṣàánú èèyàn tí bá ti lè mú àánú kú òkùn sí àánú lẹ́yìn ọlọ́run ẹ̀bẹ̀rù ni ọlọ́run ìtàkù rọ̀bùbákù ọlọ́run ẹ̀bẹ̀rù ọlọ́run ẹ̀bẹ̀rù yá rẹ̀ ilé wa ṣe náà ni pé ìbẹ̀rù yẹn tó sọ fún ni pé ìtọ́lọ̀ bàbá ní kẹ́ ẹ máa ṣe ẹ náà إن زلزلة الساعة شيء عظيم Ìmọ̀ bẹ̀rọ ọlọ́run ọba olóòtú ọmọ náà máa ti wà jọ rí báwọn èèyàn sọ̀rọ̀. Lẹ́gbùn sọ́dọ̀ tí ọba bẹ́ sọ lọ́kà àwọn àyà kanáà gbáni tẹ̀lé bí àwọn àyà mẹ́ta. Mo bá dáyé náà lọ jẹ́ péré lọ ọdún ní ìtàkù lọ ẹgbẹ̀rẹ̀ ọlọ́run bá nínú. Ọlọ́run ọba bẹ́ẹ̀ àyà náà pẹ̀lú pé ìtàkù rọ̀ káàkiri. Ọlọ́run wa ní mo fẹ́ sọ ìkan fún yín nínú àwọn kan tó tóbi nínú àwọn kẹ́kẹ́ ti bẹ̀rẹ̀ mí òun náà ní kẹta mà sí àjẹjẹrẹsì so àjẹjẹrẹsì òun náà ní wípé kára economic earthquake o náà ní wípé mímí ilẹ̀ kílẹ̀ omi ìtọ́jẹ́ pé ọlọ́run ọba máa ní kó ṣẹlẹ̀ ilẹ̀ ọmọ mi ọlọ́run bá ti parí ilé yìí pé ilẹ̀ ọmọ rí lára àwọn dọ́lọ́pàá máa jẹ́ ká mú ma títóbi òun lórílẹ̀ ayé oníkílẹ̀ orí nìkan kílẹ̀ omi nìkan ọlọ́pàá máa jẹ́ ká ma títóbi òun ilẹ̀ mímì tó tóbi òsúlẹ̀ ilẹ̀ mímì kéékèèké gbogbo ó mì nìkan ó ṣe nìkan ọlọ́run ọba ìlọba fẹ́ pé ó tóbi tó bá mú ilẹ̀ lẹ̀ dúró tí ó dé kó mì ọlọ́pàá lọ́ba kàmálẹ̀ ọkàmálẹ̀ ni ọlọ́wọ́ bá ló bá mú dúró ọ̀kálùbà ápẹ́sí tóbi ọlọ́wọ́ bá tẹ́ta bá rìn lórí ẹ̀ láàrin kómi àrùnmọ̀ ìtòbi ọlọ́wọ́ ọlọ́wọ́ àrin kómi láwọn ibìkan kómi láwọn ibìkan kálùbà mọ́mọ́ ìtòbi ọlọ́wọ́ bẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá tàbí sánmà bẹ́ òun ò ní sí kẹta òun ò ní dé sánmà má jà òun lẹ̀ nígan o ọlọ́wọ́ ọlọ́wọ́ má gbé òun bẹ́ mọ́ jẹ́ kí ọlọ́wọ́ bá ní àṣẹ sánmà ní nǹkan ọlọ́ni akíní kan méjì tó strong tó wù ní já tí ò ní mí ṣùgbọ́n yóò dẹ́wọ̀ bá já tọ́lọ́ ọba bá fẹ́ jọ pé sẹ́mọ̀ ọkàn ara já ọba ẹ̀ bí ìgbà tí òun gbá nígbà lásán ní ọ̀kẹ́ èyí tí wọ́n kẹ̀kẹ́ máa jọ lọ́wọ́ pé ìjọbi jọ̀wọ́ náà ọlọ́ba wa ń ṣàlàyé fún wa pé ilẹ̀ ẹlẹ́ táwọn owó yìí ní nìkan tó tóbi ọbẹ̀ fún lẹ̀lẹ̀ tí ń bọ̀ wá ṣẹlẹ̀ àwọn afáwọn tẹ̀sí rẹ̀ ọ̀nà méjì náà ni wọ́n pín sí àwọn kẹ́gbà rí pé mímì yẹn ìgbà tí ó nínú àwọn àmì ti dé ni wọ́n ní àwọn àmì àlìkíámà pọ̀ àmàrà tó sáà àwọn àmì àlìkíámà pọ̀ ṣùgbọ́n nǹkan nínú ẹ̀ ní gbọ́dọ̀ pé òun náà ni nǹkan ẹgbẹ̀yìn tálìkì àmà ti ìjọ gbẹ̀yìn náà ní ilé tòlú òṣìṣàmsì mímọ̀ gẹ̀rẹ́bì à òòrùn ọ̀yọ̀ jáde láti fi ti wọ̀ tó bá ti ọjọ́ láti fi ti wọ̀ báyìí kò sí ni òòrùn tọ́jọ́ ìjọ náà ìjọ náà ní ilé ayé ọ̀pàá kò níjọ́ kejì òòrùn ọ̀yọ̀ láti fi ti wọ̀ níbi west kò níjọ́ ní east tó bá ti yọ báyìí tó bá ti lè jáde díẹ̀ ló jáde wọ́n ti fi gbogbo ní jẹ́ táwọ́bà ẹ bá bẹ́ẹ̀ túbá gbogbo túbá ìgbà náà jẹ́ àwọn ọjọ́ ìdílé kan kò sáà wọn ìjọba ní pé àwọn ọmọ ńlá àánú èèyàn àánú ti pé sáà wọn wọ́n ti tilẹ̀kùn túbá ìtúbá wọn. so ìjọba ọba ó ní kó tẹ sáàrin ó ní náà ní pé wọ́n ó ní pé òòrùn ọjọ́ ní ti wọn tó bá tó wá yọ tó báyìí ìjọba ara tí ó wà á pa pọ̀ mọ́ òun náà ní dájú sálà fún sáà mímú ìgbé àjámàdé mímú ìgbé o òun ní áhírù àjáàmì dúnìyà òun náà ní gbogbo jíjẹ́lé ayé kò ní jẹ́ kò ní sáyé mọ́ lónìí Ìgbà bíríjìlá ti rí àwọn lórí ìgbà náà. Bí ọmọ máa ń sára ìgbẹ́ ìgbẹ́ nígbà tí lẹ́ẹ̀lẹ́ bá mì nínú ìgbà ayé pé yóò mì tọ́lọ́ wọn bá ń ṣàlàyé fún wa ká lè máa tí tó bí ọlọ́run ọba nígbà láti ilé ayé ìjọba yìí yóò máa kúrò níbẹ̀ nàyányá last day tí ò ní sí pé ìgbàgbá ń jáyé mọ́ ìjọ òkú ni àìkí àmà ilẹ̀ yóò wà mí tọ́ba wa ń mì ìjọ ṣẹlẹ̀ ńbẹ̀ tọ́nà mi wà mí. ẹlẹ́kìnrin náà ẹlẹ́ẹ̀kejì tí àwọn àfa sọ òun náà ni wípé.

bàbá bá gbé wa dìde tó wá fẹ́ gbájọ́ yẹn mímí ó tó wá ṣe àwọn fẹ́ ní dáadáa àtọ́lọ́wọ́ bá ń sọ nìyẹn ètò ọ̀sẹ̀ rẹ̀ bẹ̀rẹ̀ fẹ́ kàn mí. sàákà níbi kò sí ọrùn kíníkà rí méjèèjì kọjá pé ti ìfáyà ayé sẹ̀ ìgbẹ̀yìn ayé náà ti kí ni o sẹ̀ torí pé tí ìgbẹ̀yìn yẹn òun tún lẹ́rìí bẹ́ẹ̀ láti tóbi díẹ̀ múlẹ̀. tàlá kọ̀ọ̀kan ti àbí ìdóní owó àtọ̀ yìí. lọ́jọ́ lẹ́ẹ̀kejì àbí ìdóní wà lè ní owó àtọ̀ yìí tóbi díẹ̀ múlẹ̀ gbogbo àwọn tó jẹ́ àwọn fàṣírù èyí tó jẹ́ yẹ ìlú máa sọ̀rọ̀ ní lórí ọ̀nà sí pé olólọ́pàá ní lọ́sẹ̀ rẹ̀ ní ọlọ́pàá fara ìfúnná níta dọ́gbàrà ẹ̀ àbọ̀ àkáàdì sí náà. Ìnà sáńsára sáà ti ṣe ìwọ̀nà àbí. Ọlọ́run ní ẹlẹ́ kí n ṣàlàyé fún yín. Ọlọ́run ní ìnà sáńsára sáà àti ọ̀rọ̀ ni mímì ti ilẹ̀ ẹlẹ́ omi tó jẹ́ wípé ààrẹ ilé ayé mọ́ lọ́jọ́ sílé ayé òpin tí ó kàjámà mímì ti ilẹ̀ ẹlẹ́ omi yẹn ọ̀rọ̀ ni ṣẹ́hùn àárín ọ̀rọ̀ ni ààrẹ ìjọdọ́ tóbi ni ó àbíká ní mímì ti ilẹ̀ omi yìí kó ní pé ọlọ́wọ́ bọ́ wà tó wá ṣèdájọ́ ṣẹ́kùn àríyìn ìdọ́rọ̀ tóbi ní ó náà Yàwọn tàwọn náà tàbí alùpù lòun bí àtìrì àmà àwùkọ́ àti. Ọlọ́ni yàwó bàtàrà ọ̀nà à, ọlọ́ni ọjọ́ tó ti pé ẹ máa rí ọjọ́ náà, àwọn tí wọ́n bá jẹ́ pé ilé ayé fẹ́ parẹ́ mọ́ lórí. Ọlọ́run ní kí ó ṣẹlẹ̀ sí wọn. Ẹ̀rẹ̀ alúkúlù orúbí àti àwọ̀bá. Ọlọ́run ní ẹjí bá ń fún ọmọ lọ́yìn lọ níjọ́ náà. Ọlọ́run ní tẹ́sì àmì. Yóò sì dẹ̀ pé yóò gbàgbé àmà àrùdọ̀. Yóò gbàgbé nǹkan tí ń fún lọ́yìn. So, ọ̀rẹ́ tó ń fún ọmọ lọ́yìn yẹn, yóò gbàgbé nǹkan tí ń fún lọ́yìn. Ọlọ́run pé ibi tí tóbi àlùkìyàmọ̀ yẹn ibi tó lágbára dé yóò gbàgbé wọn rẹ̀ kò ní náà yóò yóò yóò ti nílẹ̀ nílẹ̀ yẹn bá bẹ̀rẹ̀ sí rí báyìí bá bẹ̀rẹ̀ sí ní báyìí yóò gbàgbé ju bóti dẹ́rẹ̀ náà. Wàtàdọ̀rù kúlú láti àmúlé àmúlá. Ọlọ́run bá ní bẹ́ẹ̀ náà ni gbogbo nǹkan tó ṣe wípé kúlù dáṣe àmì gbogbo obìnrin tó ní oyún òun náà máa wà ní àwọn èèyàn nígbà tí àlìkí àmà bá dé òun tó bá rẹ̀ tí ayé fẹ́ parẹ́ ọlọ́run ní gbogbo ẹ̀ tó lóyún ọlọ́run oyún rẹ̀ yóò sì máa ní nìkàrí yóò sì máa bọ́lẹ̀ lẹ́kàn ọjọ́ máa bọ́lẹ̀ náà pẹ̀lú àìsàn ọlọ́run ìwà ànẹ́bí tó bá rẹ̀ ó máa rí àwọn ènìyàn sùkárọ̀ wọ́n máa ṣe bí ẹni tó fi ń wọn ni wọ́n ti wọ́n ti máa ọlọ́ni tó ṣe wípé wọ́n máa jẹ́ ẹ̀dọ́ pé wọ́n máa ṣe jẹ́ pé wọ́n mú rírà náà wọ́n máa ń ètò dárọ́ ọlọ́ni wọ́n máa jẹ́ ẹni tí ó mú rírà bójú wọn ẹ̀ wàhálà ní ìdá ìnira lọ́sẹ̀ ẹ̀sùn alóòdó lọ́sẹ̀ ẹ̀sùn lọ́sẹ̀ tó pa ọ̀rọ̀ wa kí ni Wàrá bí lára àbáwà ìṣẹ̀rí. Ọlọ́ni ìdí ń dààmú wọn jọ náà, ọlọ́ni àdábàmúra ìṣẹ̀rí. Ọlọ́ni ti ọlọ́run pa ní olóòlì. Àwọn táyọ̀ parẹ́ lórí ọlọ́ni ìtọ́gbẹ́ àwọn yóò parẹ́ alá àṣọrọ̀ rẹ̀ náà. Àwọn èèyàn tó burú jù náà rẹ̀ lọ́pàá lórí so àwọn tó lẹ́tọ̀ sí ọlọ́run ní ọ̀pá lẹ́yìn lórí so ọlọ́run bọ́ ajé kí nǹkan báyọ̀ máa ṣẹlẹ̀ sí ìbẹ̀rù tó já ní ọ̀sẹ̀ ẹ̀sùn wọn níjọba tòkà àwọn ti máa rò pé à ilé ayé ìka kan máa kọ́ máa jó kọ́ máa jọ kọ́ máa jọ kọ́ máa sáfúrú gbogbo nǹkan tó díẹ̀ nǹkan tí ọ̀dà ọlọ́run ṣe lórílẹ̀ gbogbo ti bàjẹ́ tó yẹn so látara bẹ́ẹ̀ ọlọ́run bọ́ wa pa gbogbo àwọn èèyàn yìí rẹ̀ ọlọ́run wà lákínà àzábà náà ìṣẹ́lẹ̀ ìwọ̀n. wà lákínà àzábà náà ìṣẹ́lẹ̀ ọlọ́run ọba ní ìyá ọlọ́run ọba olótóbi ẹgbẹ́ ẹlẹ́ẹ̀kejì wá ní pé àwọn àfáà láti ìta fẹ́ káì wọ́n sọ wípé aláàmàrí ni ìgbà tí ó ṣẹlẹ̀ òun náà ní gbangba àkàlì kìámà ọlọ́run ọba ó ní ilẹ̀ ẹlẹ́ omi ṣùgbọ́n ti ta fẹ́ ká ìwà àti ìlẹ́ni àdíjẹ́ gómìnà múlẹ̀ láti lọ ìrìnwá bí mo ṣe kọ́lọ̀ kó bá yọnu sí i wọ́n náà bí ọ̀sọ́lá nígbà tí àyà ìsọ̀kalẹ̀ àdíjẹ́ ọ̀sọ́lá àyà tá a kà ìgbà tó sọ̀kalẹ̀ débi tá a kà déyìn wọ́n ó ń ṣèrìn àjò kan lọ́wọ́lọ́wọ́ òun ni àyà ìsọ̀kalẹ̀ Ànábì wa ka ayà ẹ̀fún wọn, ọwá túnmọ̀ ẹ̀fún wọn. Ànábì wa ní àtẹ̀bìrú náà. Ànábì ní ìjẹ́ máa áyùlẹ̀ omi dáàlì. Ìjẹ́ mọjọ́ tí ó máa jọ́jọ́ yẹnyẹnyẹ. Ànábì ní sẹ́ mọjọ́ tó máa jẹ́ yẹn kọ́ọ̀lù àwọn aṣúlù àlà. Àwọn mọjọ́ náà, ìṣọ́lọ́pàá ọ̀yá, ọlọ́gbọ́ pé ádámù lọ́jọ́ bẹ̀rẹ̀ kí á ya àwọn tí ó wọ̀ náà ìwọ náà ni àwọn ọmọ rẹ̀ ni àrọ́mọdọ́mọ rẹ̀ ni wọ́n ọya àwọn tí ó wọ̀ náà máa fún wọn

ẹni kọ́nà ọmọ ẹgbẹ́ ní àtìgẹ́ náà à tọ́hánù ṣe àmìsìn wọn ẹgbẹ́ fún àmìsìlábẹ̀ ìṣùkú à lẹ́rẹ̀ àtìtìlẹ̀ ẹni kọ́ jẹ́ àtìgẹ́ náà à ìbùn ẹgbẹ́ ilé ìgbà ọ̀nà bẹ̀ ìṣùkú òṣèlú ọba ní fàínáwó làmfẹ́kùn ní gbogbo àtòkọ́pù ìlà kánà bí i náà yàtẹ́ ìlà jà ìlú yà kọ̀yẹ́kẹ́ ẹ̀sùnkú kò sáàkẹ́jọ́ ọ̀rọ̀ ọba tó náà bọ́ ọ̀rọ̀ wá sáyé àpẹẹsẹ ilé ayé tó kọ́ bá jẹ náà pọ́lọ̀ lórí àmì ìrẹsẹ̀ tó àmì ayé bàjẹ́ lórí ìjẹ àwọn yìí èrò náà ni wọ́n tẹ́fẹ́ èyí tí ń pọ̀ bá àwọn ẹbí ìjọba pé tẹ́fẹ́ ó ti ń pọ̀ bá wọn tẹ́fẹ́ àwọn tí ọlọ́pàá wọn lẹ́nu ọ̀nà bí wà ilé ayé

wọn lẹ́nu àgbà náà ẹ̀wọ́n gbàgbé pé àwọn mùnàfikún fún bẹ́nu yín náà àdájá mùnàfikì náà ń bẹ àwọn mùnàfikì yìí ọ̀rọ̀ ọgbọ́n ti dèjì ni yóò tún múnú wa tó jẹ́ pé nínú ìwádà mi àwọn èèyàn kan wà àwọn ìjẹ̀mọ́ kan wà yàjú ìwà máa jù yàjú ìwà máa jù àwọn èèyàn tí ìjáde sórí àyè báyìí àwọn yẹn náà olùbalẹ̀ jẹ́ wọn kò sẹ́ni rínú wọn nínú ìran ọmọ adámọ̀ náà làwọn náà kan ní kan ní màájú àwọn kájọ́ mi yàrá ọlọ́run ti gbé wọn sí ẹ̀gbẹ́ àwọn ẹ̀jọ́ mi àwọn ènìyàn mi àyà òṣèlú àbáyé àdúgbẹ́gbẹ́ àwọn èèyàn àwọn méjèèjì yẹn o wọ́n pọ̀ láwọn èèyàn lọ tó látara bẹ́ẹ̀ àwọn ilé náà tún bẹ̀ gbogbo wọn sì ní ọ̀pọ̀lọpọ̀ náà nínú àwọn tó ń lọ ìṣọ́lá máa fún àwọn sàhábà ó fi ó lọ́kùn kalẹ̀ ìṣọ́lá bá tún wá ní ìṣọ́lá bá ní kí ní ilà àríjú àtẹkùn orúkọ àrùjẹ́nà ní ìṣọ́lá bá ní ẹ̀yìn jọ ní mo wá ìṣẹ́ ti ẹ̀yìn ẹ̀ẹ́jẹ̀ wá ọrùn fọ́ àwọn tó wà láti jẹ̀nà pẹ̀lú àwọn àjẹ́bí ọlọ́ba ló kù àwọn tó bá tẹ̀lé wọn àwọn ni ó mú sí ọba fọ́tù jù ah àyà takàbàrù àyẹ̀sà lọ́wọ́ gbọ́ wọ́n dùn yàrá àwọn ẹ̀kọ́ ọmọ máa bẹ́ jẹ́lẹ̀ ọ̀tọ́lọ́ka ní ìmì ìlà àjò àtẹ̀kùn ìṣúlọ́ta àìjẹ̀mọ̀ ọlọ́run jẹ́ kí n tún mọ̀ wípé ẹ̀yin lẹ́ẹ̀jẹ́ ìdá kan nínú ìdá mẹ́ta àjọwà náà jẹ́nà àpọ̀tùsàláwọ̀ àgbà ọlọ́run fi kẹ́lẹ́ àmẹ́bí àmẹ́bí ni pé àà ìlà àjò àtẹ̀kùn ìṣúlọ́ta ẹ̀yìn tó ànọ́bí ẹ̀yìn lẹ́jẹ́ ìdájì kí ni o àwọn ohun ìjọba wọn náà jẹ náà ẹ̀yìn lẹ́jẹ́ ìdájì àwọn tó ní àwọn ẹgbẹ́ ọmọ ọlọ́jẹ́ kú àwọn tó tẹ̀lé wọn lọ́jẹ́ kí ni o lọ́jẹ́ ìdájì. Bàbá yà iṣọ́ kalẹ̀. Òun náà ni òṣìṣẹ́ ọlọ́run pé ó sọ àdísì fún àtúndà wọn sàkábà. Àdísì ẹgbẹ́ ó jẹ́ fi ìdúgbò lẹ́yìn so wọ́n sọ wọn pé látara bẹ́ẹ̀ ìgbà tí ádámọ̀ ó máa ṣe ìkẹ́rọ́nà máa ń gbọ́ máa ṣe gbangba àtàwọn ọjọ́ ìgbé kàkiri àmà ni kó tó wá ṣe ọlọ́run bó tó wá ní kí ilẹ̀ ó ti mì kílẹ̀ ó ti gírí kílẹ̀ ó ti jẹ́ ìfẹ́lẹ́gbé yóò ti mì síwájú kó tó wá ṣe wọ́n ní àwọn ènìyàn tó fẹ́ àgbẹ̀ ẹni kọ̀ọ̀kan dìde ìrọ̀ jẹ́ pé nígbà tí ó fẹ́ kú mórídìí àní ẹtí ń fọ́mọ lọ́yàn mi nígbà tó fẹ́ kú bọ́lá ọmọ bá bá gbé ìsìn ìgbéni tẹ̀ tí ń fọ́mọ lọ́yàn náà lọ́wọ́ ló bì í so ẹ̀rọ bá jẹ́ iṣẹ́ òun ní oyún òun náà lòdì tí lọ́wọ́ ọlọ́fẹ́ gbé ìdè ó ní gbèdé ìdè olóyún lọ́wọ́ ọmọdé kí ni ó gbèdè so tọ́lá ọmọdé wá ní kí ìbẹ̀rù yóò tẹ́lẹ̀ báyìí ọmọ yìí kan gbà ó ń ju àwọn tí lọ́wọ́ ẹ̀kọ́ jù oyún tọ́mọ ẹ̀rọ àwọn ẹ̀rọ ọmọ ara wọ̀tọ́rọ̀ náà ó ní ẹgbẹ̀rẹ̀ tí máa rí àwọn èèyàn tí wọ́n bẹ̀rẹ̀ sí máa ń ríra wọ́n bẹ̀rẹ̀ sí máa dààmú káàkiri tẹ́gbẹ́ ìtọ́ni pé ìnira ọjọ́ bí náà kí a máa sọ gbágbára ká ní ìyára Aisha fún wa àti pé ìyára Aisha wọ́n tó sọ bá bá sọ

tí wọ́n ní sí ìdábẹ́ ìdábẹ́ tí máa ń jẹ́ kí nǹkan ọdún dà ọ̀dọ̀ á sí nídábẹ́ kò sí nídábẹ́ kò sí níbẹ̀ náà tó látara bẹ́ẹ̀ wà ní ẹwà báwọn yẹn náà jẹ́ àwọn ìgbé ah ya Rasulullah ar-rijal wan-nisaa yanzuru ba'du ila ba'd ọkùnrin àtọ́bìnrin ah, wọ́n olùwọ̀ Aisha inàlẹ̀ amúrọ̀ aṣẹ́dùnrin àyín yàkún mọ́bùn dáríkà Aisha ọlọ́júbà lọ ojúgbé ní àwọn ọjọ́ pé ẹnìkan wà ń hó ojúgbé rẹ̀ pé àpòtìwọ́tí ah, wá rí ọmọ rẹ̀ wá àpòtìwọ́tí wá rí ọ̀rọ̀ jùmọ̀ lọ ẹ̀dùn ọ̀tára Ọlọ́ni kèé ṣe wípé wọ́n ń ríra. Ọlọ́ni kèé ṣe bí wọ́n mú ríra nítorí ọtí mú mú kọ́. Ọlọ́ni kèé ṣe bẹ́ẹ̀. Ọlọ́ni kèé yàn. Wà láàájí lára lọ́wọ́ ìṣẹ̀rí. Ọlọ́ni wà láàájí náà dábà máa ìṣẹ̀rí. Ọlọ́ni máa fi àjẹ́ wọn. Ṣùgbọ́n ìyà tí wọ́n ń wọ́n mú jáde náà wọ́n gbé jáde náà wá wọ́n gbé náà jáde náà wọ́n gbé wá. jáde náà gẹ̀dẹ̀ yìí ó ní sàbòwò náà alfa nìmọ̀ ìjánu jáde náà seventy thousand ni òun ni tí wọ́n fi sa jáde náà báyìí. Màláìkà kọ̀ọ̀kan tí ó wà á fa ìjánu kọ̀ọ̀kan náà seventy thousand kọ̀ọ̀kan tó fà nǹkan lẹ́gbẹ́ ojú wò lè ká fún àwọn rí iná orin náà ní ọdún ọdún ọdún lọ́dún ọ̀gbìn tí tọ́bí yẹn fẹ́ wọ̀ ní ilé ìfẹ́ tó lágbẹ́ ó kọjá imagination ìdí wọ́n máa rí ọlọ́ọ̀dẹ́ kó tún wọ́n máa rí ọlọ́wà pásítọ́bù kàlẹ́ yẹn wà ọlọ́kọ̀ ojú èèyàn gbára yóò ti di wọ́n mọ ọmọ bí kò sí lọ́gbà tó fẹ́ ìyà tí wọ́n rí yẹn lé tó bẹ́ẹ̀ Àlákí máa rí ara máa ṣe. Wọ́n láti lára lọ́wọ́ ṣẹ̀rí. Ọlọ́run tí wọ́n rí náà ní ìgbẹ̀ ìyá ọlọ́run ọba tó lágbára lọ́dẹ̀ wọn máa rí. Tòbẹ́ káòfù yẹn wà fún ìyàkù ìyàkọ̀ fún ìdàkù. Wọ́n bẹ̀rù ìyà yẹn. náà. ومن الناس من يجادل في الله بغير علم Ọlọ́run ọba ọwá bẹ́ẹ̀ tún wá tààrà fún wa nínú àyà tó fún wa. Àyà yìí, a tún bọ̀ wá kan ọ̀rọ̀ náà níwájú sí. Ọlọ́run ọba kọ́kọ́ mú àwọn ọ̀rọ̀ kan láàrin rẹ̀. Lẹ́nà ọlọ́run ọba sọ àwọn ọ̀rọ̀ kan láàrin rẹ̀, ọlọ́run ọba tún ọlọ́run bá ń sàlàyé fún wa nípa ìkan nínú àwọn kèfèrè yìí táà ń pè ní anábìrú fún ìhárì ọlọ́run bá ń torí ẹ̀ sọ ayà yìí so anábìrú fún ìhárì fún yìí òun ni ọlọ́run bá ń torí ẹ̀ sọ ayà yìí kalẹ̀ àtàwọn tó bá tún jọ ọ́ torí bí àwọn èèyàn yìí ni wọ́n bá nàbí ìjìyàn ni wọ́n ni wà nàbí kí ló fẹ́ máa sọ fún wa ọlọ́jọ́ máa pé ọlọ́run ọba òbí máa òyìn ọlọ́run ọba bí ọkùnrin ọgbọ́kùnrin so àwọn ẹ̀sán sọ sáṣíwájú rẹ̀ yí pé jésù ọmọ ọlọ́run mú rẹ̀ sọ máa fi nínú ọlọ́run sì gbogbo àwọn mẹ̀láìkà wọ́n ní bàbá tó lọ ìmọ̀ ọmọbìnrin ọlọ́run ọba ni wọ́n so wọ́n ní wọn àmẹ́bí wọ́n sọ pé ọlọ́run ọba lọ́rọ́ ń ṣe ọlọ́run kọ́ lọ́rọ́ ń ṣe àwọn ọ̀rẹ́ gbọ́yìn so wọ́n ní wọn àmẹ́bí sáà oníwó gbé ẹ̀sìn lẹ́yìn lọ́lọ́ pa tí wọ́n mọ bá mẹ́rin jì yìí àìmọ́ ni ẹ̀rí ní àtẹ̀tọ̀ náà èyí náà lọ́gbẹ̀rẹ̀ jì ní wọn mọ̀ wálé àbí lọ́gbẹ̀ tó òfin tí wọ́n máa sọ fún àwọn èèyàn ní tó jẹ́ pé ọkùnrin yìí lọ́gbẹ̀rún náà àárí sí yìí so láàrín ìjọba tó náà bá ń bá àwọn èèyàn sọ wọn láti so yóò sọ báyà pé ìdáhùn wọn sọ fún yẹn náà àwọn náà sọ ìtàn àwọn ọba arókùnrin àwọn àìbáyà àwọn ọba arókùnrin ṣáájú lọ á sọ tàn wọn fún yín àìbáyà àwọn ọba fáàrí tó ṣáájú lọ á sọ ìtàn wọn fún yín so ó wà náà ti jẹ́ pé o tó máa ń ṣe fún àwọn kékeré yìí ọbẹ̀ náà fi yẹ sẹ́rí àwọn tó ń jẹ́ àwọn tòbí ọlọ́wọ́n á ní àtàwọn tó bá jẹ́ ọlọ́fẹ́ tó wọ́n bá wọn mùsùlùmí ti rẹ̀ kò ní síbẹ̀ nínú nàkìlíyún ìládẹ̀lí ní nàkìlíyún wàdẹ̀lí ní àkìlíyún kò ní sí ẹ̀rí kan tẹ́bí àtọ́bí àwọn kan lọ́kọ́ ọ̀lẹ̀ báyìí tó jẹ́ ìlú kò sí ومن الناس من يجادل في الله بغير علم Ọlọ́ni ó wà àwọn ènìyàn máa ń yùjá nínú fi Àwọn tó ṣe àwọn tí wọ́n àtakò, wọ́n máa takọ̀rọ̀ ọlọ́run. Wọ́n máa takọ̀rọ̀ ọlọ́run. Wọ́n máa takọ̀rọ̀ ọlọ́run ọba ọlọ́run ní kí ni ọlọ́ni láì ṣe ń gbé ìmọ̀ kankan bẹ lọ́dọ̀ wọn ìgéèrè ń jàtì láì sí àwíjàre wọn ò ní kánífà ẹ lọ mú ẹ̀yìn wá kẹ́ẹ̀bí ń ṣe báyìí ọlọ́run ò lẹ́yìn ṣùgbọ́n wọ́n ti àmọ́ sọ pé hmm, ọ̀rọ̀ ọlọ́run yà ní kò rí bẹ́ẹ̀ níṣẹ́ àní ẹ̀lọ́ mẹ́rin yíwá ọmọ ní kò rí bẹ́ẹ̀ náà níṣẹ́ kò rí bẹ́ẹ̀ níṣẹ́ ìgbẹ́dáwọ́ kan máa tẹ̀lé ó lẹ́nu ìmọ̀mà kẹ̀kẹ́ ọ̀nà òní ní ìmọ̀ kankan tí wọ́n máa gbára lé so kò sẹ́ẹ̀lì kankan fún wọn náà. wàyà tàbí òkú láṣẹ ìbọ̀ọ̀lẹ̀ parí. ọlọ́ni ìfẹ́ sí wọn òun náà ni pé ẹni tí àwọn máa tẹ̀lé ẹni bá ti jẹ́ ṣe ìtọ́ọ̀lì marine àwọn fún tẹ̀sí wípé ọ̀gá àwọn náà ń ṣe ìtọ́ gbogbo wa ti máa wípé ọ̀rọ̀ ṣètọ́ọ̀nù ní ń darí làákàyà àwọn èèyàn yìí o làwọn máa ń tẹ̀lé tiwọn ṣètọ́ọ̀nù ni ó máa jẹ́ pé yọ́ máa ṣe àwọn nǹkan lọ́sọ̀ fún yẹn irọ́ o ní ṣètọ́ọ̀nù máa ṣe lọ́sọ̀ fún yẹn ṣètọ́ọ̀nù èyí tó jẹ́ wípé òun tiẹ̀ ó ti jẹ́ ẹni tó ṣe wípé kò sí òdodo kan lọ́dọ̀ rẹ̀ ẹ̀dẹ́gbẹ́ o ti kọjá àlà ẹ̀dẹ́gbẹ́ kò sí nǹkan tí ń jẹ́ òdodo lọ́dọ̀ rẹ̀ náà ṣètọ́ọ̀nù mọ̀rí àbí

ọ̀gá àwọn nínú pé jẹ́ ọ̀gá àwọn ṣètọ́ ọlọ́ntẹ̀lẹ̀ ni òmà rí ìdí ẹni tó jẹ́ olùjẹ́ olùkọjá àlà ọ́ ẹ̀fẹ́ pé mùtàjá ní ìdí nínú àlàákì wà káyì ẹni tí òjò olùrọ́dọ̀ tí ó tún Ọlọ́run ni àwọn ọlọ́run ọba kúkìbà àrùn ọlọ́run ní a ti lọ kọ sílẹ̀ báyìí a ti kọ́lẹ̀ a ti parí aláṣẹ ìtàn èṣù ní ti èṣù tó ga àwọn pátá yẹnyẹn ọlọ́run a ti parí àrọ̀ lórí ti tẹ̀ tọ́gbẹ́ èṣù ní ọlọ́run ọlọ́run ìmúlò wọ́n bá ti ẹ̀yà inú náà ni èṣù àti parí àrọ̀ àmọ́ ní tiẹ̀ ibi tẹ́gbẹ́ olúwọ́ ọlọ́run ọba kàǹtí nígbà ayọ́ mi ọlọ́run lọ́mi lára ní ìgbà tí ó gbogbo àwọn èèyàn dìde so ọlọ́pàá lẹ́sẹ̀ fún ọlọ́pàá lẹ́sẹ̀ fún ìṣú ọwọ́ àníyọ́ ẹ̀mí so ọlọ́pàá fún ọlọ́pàá so àṣetán ẹni tí ó padà kú ní ṣùgbọ́n tẹ́yẹ̀ bá wà láyé tí ó bá ti kú àti ìgbèrè ọmọ náà ó tàbí bá tó kú gbólódì ọmọ náà ṣùgbọ́n èṣù ń fi ẹ̀ ọlọ́dẹ kú jù láàrin àgbà níbi ayé ṣe ní iná ní ọjà náà. Ẹni wọ́n jẹ́ ìjà náà máa ń tàwà láàkù, ẹ ń bá lọ mú èṣù tó sọ pé òun lò máa tẹ̀lé tó yàn lọ́rẹ̀ tó ló bọ́ máa darí ò. Ọlọ́ni èṣù, á fún lágbára tó máa sì lọ́nà ẹ̀tí ọ̀bá ti fẹ́ tẹ́lá ká ẹ̀rẹ̀ sílẹ̀ kó fi gbọ́rọ̀ ọlọ́run tó wò wípé ìròrí òun nìkan lọ́wọ́ máa tẹ̀lé èṣù ní tẹ̀lé yẹn ọlọ́run àní ìròrí yẹn náà láti kó bá èṣù ní adúfún lágbára tiẹ̀ kó má sì ní lọ́la ọ̀rọ̀ èṣù ó sì kí ni o yóò sì lọ́nà tí ó sì ní jílẹ̀ náà. wàyà dí ìlà àlà ètù òun náà wà kálọ̀ kálọ̀ kálọ̀ kálọ̀ èṣù oníọ̀wà jẹ́ ilé yàdíìsì tó gbé oní ò ní gbogbo àwọn tí wọ́n tún jẹ́ àwọn kèfèrí wọnú náà èṣù ló dìdì gbogbo wọn náà ọ̀gá wọn tó dìdì gbogbo wọn náà oní ọ̀fọ̀nà náà pẹ̀lú àdí bó ti fọ̀nà mọ́ láyé ìlà àdáàdì ó ti fọ̀nà mọ́ láyé ó ti gbé nínú náà èdè inú náà inú náà inú náà tó fi gbé wọnú náà bẹ́ẹ̀ náà ni ó yẹ pé èso tó wà wájú àwọn àwọn kìtì wọn lè dín ní orí gbogbo àwọn kìtì yóò tẹ̀lé yóò burú nù ọ̀rọ̀ yàdí ìlà àdáàbẹ̀ àárín ọmọ ẹ̀wọ̀n náà iná tó gbé sẹ́yìn iná inú sẹ́yìn tó gbé iná kan yọ́ ọkùnrin náà àtàwọn bá ṣe bí ọkùnrin náà ìwé bá ní tàkẹ̀sìn ọlọ́run bá tí ó ṣe ẹni lọ́dọ̀ tí wá lọ ṣe nǹkan tọ́lọ́run ọba ọ̀ràn irú ẹni bẹ́ẹ̀ ni tí ń tẹ̀lé ẹ o kọ́mọ ìgbé tí ó sì tí ó tí ọlọ́run ọba òyọ́ ló sì ní èṣù lọ́wọ́ ìbí tẹ̀lé irú ẹni bẹ́ẹ̀ ni ṣó nínú náà lò náà. Yà ayọ̀ náà kò ní ó wá fẹ́ sàlàyé fún ẹ̀ nípa tí ìkankanú nǹkan tí ẹni bá ń sọ̀rọ̀ rẹ̀ yìí tí ń takò òun náà ni pé kò sálìkì àmà kò sí lè lè ó sọ̀rọ̀ ọba parọ́ ni ọlọ́wọ́ ni yá ayú àná ọ̀rọ̀ ni gbogbo ènìyàn bí sàlàyé fún yín má gbọ́rọ̀ o ọlọ́ ní ń sàlàyé fún bẹ́ẹ̀ إن كنتم في ريب من البعث tó jẹ́ pé ẹ nínú rújúrújú ẹ nínú doubt ẹ nínú wípé kò yé yí pé àwọn ọba á gbé tẹ́ ẹ bá ń doubt tẹ́ nínú méjì nípa ìgbé náà. pẹ́rẹpẹ̀pẹ́ nígbà tá a fẹ́ gbà yín ibi tá a ti bẹ̀rẹ̀ rẹ̀ ẹ̀dá sàlẹ̀ fún ibi ìpẹ́ ní ọlọ́ni iye ìpẹ́ láti bẹ̀rẹ̀ yín tó tí má lè ṣàlàyé fún yín ọlọ́wọ́ ẹ̀ sọ pé tí má lè ṣàlàyé fún yín pé ibi tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ níbi iye ìpẹ́ tí mo sọ bí sí ẹ pàdé kò yẹ kó wá rí mi lójú mọ́ ẹ kí n sọ gbogbo àwọn tí mo lò kí n sọ pé ó ti tò tẹ̀lé ra ẹlẹ́gbọ̀n ọkọ mú mo mẹ́lẹ̀ tẹ̀lé tó sọ́ba sọ pé ọjọ́ ẹgbẹ́ yà sọ pé à olùsí tó tọ́ ẹgbẹ́ náà sọ mi ẹgbẹ́ náà sọ ni pé ara ìjọ sọ ń tó tọ́ olùsí tó tọ́ tọ́lága kíní kan ní tó fi ń taná ìlú òfin ẹ̀sìn olùsí tó tọ́ lẹ́kẹ́ yòó ọlọ́ni àwa ọlọ́mọba ẹ má ṣe máa Nígbàtà bẹ̀rẹ̀ nígbà ayé, bàbá ńlá ní Ádámà rọ inú ìṣẹ̀lẹ̀ láti dá náà. Ọlọ́ni gbogbo àwọn ọmọdé wà máa wá pátá yẹnyẹ, ọlọ́ni àníkọ́ máa jẹ́ àtọ̀, ọlọ́ni àníkọ́ máa jẹ́ mọ̀ níjù. Ọlọ́ọ̀bá dá àkọ́ máa jẹ́ àtọ̀ tí ó máa jáde, ọlọ́ọ̀bá dá oríṣiríṣi àtọ̀ sọ́dọ̀ ọkùnrin ṣùgbọ́n ìkan ọlọ́wà ní kọmọ jù gẹ́gẹ́ mẹ́ta ọlọ́wà bá dábọ́dọ̀ ọ̀pọ̀lọ́ ọlọ́wà ní ìkan ọlọ́wà ní kọmọ àjọmọ́ mi ètò ọlọ́run ọba náà ọlọ́run náà ti ọba ní àwa náà láti kí ni àwa la wá sọ gbogbo ìlú àríkọ́ máa àtọ̀. àtọ̀ yẹn àwọn ọlọ́run ọba padà ọmọ èèyàn wà ní 40 days ọlọ́ni àwọn yí padà yóò wà lọ́wọ́ dín yóò lọ di ẹ̀jẹ̀ kíkì ọ̀rọ̀ ni àwọn alámọ́rígbà tí ó jẹ̀rẹ̀ kíkì so ẹ̀jẹ̀ kíkì yóò tún wá ní ìgbàna náà ọlọ́run ọba ní tó bá ti wá di ẹ̀jẹ̀ kíkì yóò wà lẹ́jẹ̀ kíkì yẹn náà fún fọ́ọ́tí dè ọlọ́run súnmọ̀ mú nìkan àwọn àtúwárí padà àwọn aṣọ di bá sí ìrìn jọmọ́ sáré ìgbé àwọn ọlọ́run ọba ó yí yóò di bá a ṣe ẹran àwọn ọlọ́run balaba sí ní padà ló jẹ́ táwọn afá forty days yóò lè lẹ́jẹ̀ kìkì tó bá kó lẹ́jẹ̀ kìkì ó ti máa di bá ṣe ẹran so náà lọ́wọ́ ní kíni o. Mọ̀kànlákọ́ sí ìrìn ọgbọ̀n èrè mọ̀kànlákọ́. Àwọn àfáà ní tí ọba bá ti di bá sí ẹran lọ́rọ̀ ọba máa ń parí ìjẹ́dà ìgẹ̀gẹ̀ bá ti ẹ̀rẹ̀ yìí mọ̀hálákọ̀tí mọ̀hálákọ̀tí kọ máa jẹ́ èyí tí ó máa jẹ́ pé aṣọ dẹ̀dá ọlọ́run sọ bẹ́ẹ̀ wà gẹ́rì mọ́ Tó bá fi lè wà, tó bá fi lè kọjá tí ọ̀bá ti tó 80 days tó ń yẹ bá wálẹ̀ tí ò bá ti tó eighty days tó ń yẹ bá wálẹ̀ obìnrin yẹn kò ní jẹ́ ẹni tó ṣe yí pé kí ó bá ti kí onílẹ̀ bá fi lè wálẹ̀ ó ti bẹ̀rẹ̀ sí kírun so kò ní jẹ́ pé ó ṣe lè fa kò ní ní ìfàṣì kankan pé ìgbà tó bímọ tán pé ọwọ́ ń ṣẹ̀jẹ̀ bímọ ẹ̀rẹ́gbẹ̀ bá wọn gbà náà á kàfi bí áìdọ̀mù so kò ní mọ́ sọ pé òun fẹ́ ka ní fáàmì pé òun ṣẹ̀jẹ̀ bímọ so ṣùgbọ́n tó bá jẹ́ wípé obìnrin tó bá ti di pé ó ti kọjá 80 days táwọn fi rí 90 days ó ti ti bá ṣe ẹ̀rọ ìgbà náà tí kí ní ẹ̀bá wálẹ̀ ìgbà náà wípé tó bá ń tẹ̀lé máa mà kà sí pé ó ti kí ni ó ti pàṣẹ ọ̀rọ̀ àpọ̀ǹtì kí so torí pé tábà lọ wò ń gbà náà kí ní ó ti yíra padà ló ti mọ ní àwọn kẹ̀kẹ́ láì bá ṣe yóò ti yí padà ọlọ́ni a máa àmọ́ ìṣẹ̀lẹ̀ náà. nínú ìyẹ̀rà lákùn. ọlọ́run ọba ní nínú bá yínà lákùn kùdìrátànà ọlọ́run ọba ní iná gámà ṣe léyìn àwọn ọlọ́run ọba a máa ń ṣe àwọn kẹ̀kẹ́ lọ́dọ̀ ṣe kí ni o ká lè bá a ṣàlàyé fún ní agbára àwọn ọlọ́run alágbára àti dáyé padà lórí ká máa ṣàlàyé ọlọ́ni alágbára àti dáyé padà náà ọlọ́dún ẹ̀rọ ní ká máa ṣàlàyé náà

ọlọ́mọ tóbi o kó o lè rí nǹkan tó ń bẹ nínú obìnrin ẹ̀mẹ́ká ọlọ́rin lọ́lọ́rin àtọ́lé kí ní ìkárí jùmọ̀ kẹ́ẹ̀ náà kẹ́ẹ̀ gbàdá ọlọ́run kan ọ̀rọ̀ alẹ́ owó òbí ẹ̀kọ́ mọ́ kó mọ́ kó mọ́ sí ìrìnkà tó ìjọ ọ̀rọ̀ ìgbà á kí ni ọ̀wálẹ̀ kẹ́yìn náà ó ti bá ah ọlọ́mọ tóbi abẹ́ àwọn nǹkan kí ní sílẹ̀ ìjọba tán àtẹ́gbà àwọn ọmọ sórí ọlọ́run náà. wà á nù kí ń rú kí ń olóní àwọn ọlọ́wọ́ balawa ní agbára lókè rúfin àlùfà kí abẹ́rẹ́ ó fi dàgbé ojú kọ̀ọ̀kọ̀ fúnlẹ̀ lọ́kọ̀ iná máa ní ọ̀pọ̀lẹ̀ ọ̀rọ̀ ni àwọn la máa ń fi dúró sínú àrùn bímọ máa nà ṣáàpù èyí tó bá wù wá náà àwọn kìíní rẹ̀ láti ni àwọn la máa ń ṣe ní àwọn abílẹ̀ bẹ́ẹ̀ ìlà àjẹlẹ̀ á fi ilẹ̀ sí ìgbà tí wọ́n tó di ẹnẹ́kọ̀ọ́ lé bàbá rẹ̀. wọ́n lè dájọ́ fún yẹn wípé bàbá lọ́ọ́yà kàn tí wọ́n lọ fún ọ wípé ìgbà tó bímọ ni. ẹnẹ́kọ̀ọ́ lè yẹ pé ọjọ́ gẹ́gẹ́ bàbá lọ́wọ́ lọ́jọ́ òun ẹ̀jẹ̀ máa gbé kíní mi lọ sọ sí kí wọ́n lòdì kẹ́kẹ́ àbúmọ̀ ẹ̀ẹ́dọ́tọ̀ sọ pé àbọ̀kùn tó ti ọ̀nà ọlọ́run ní

nínú àwọn tó jẹ́ àwọn àfáàgbẹ̀ ẹ̀sìn nínú àwọn ẹgbẹ́ tó lè tọ́ ha ọdún méjì ni ọmọ rẹ̀ fi lórí ẹ̀kọ́ lórí kọ́ àwọn alámọ́ ní èyí ọba dúó sínú ilé ọmọ fún dúó síbẹ̀ ìlà ayálé mùsàlùmí tí ó fi di àsìkò táwọn ọlọ́wọ́ bá ti mọ̀ tẹ́wọ̀ yẹn. Ọlọ́tí àsìkò táwa ní ọ̀wà yé tó bá wá tó ọlọ́ni súnmọ̀ lọ fúríjì kò tí fún un. Ọlọ́ni àwọn aláwà mú ní jáde, kẹwà jẹ́ tí fún àwọn, ẹ jẹ́ ọmọ kékeré, kíntìní lọ́nà mú ní jáde rẹ̀. Ẹ̀sì tútù dáyàn fi túfúrú túfúrú náà. Wọ́n àrìtàbílò àjọ̀dàgbọ́n. Olóòní, àwọn olóòbá náà látún máa ń ṣètò the table wú àṣúndàkú. Bẹ́ẹ̀ sì débi tẹ́ẹ̀tí máa ń di pé èyí náà wò pé à ah, tí ẹ̀ mẹ́ta bá pàdé ìlú. Màá náà ti. <laughs> Ọlọ́ni mo máa ń ọlọ́dẹ máa gbé ń débẹ̀ ọdẹ máa jọmọ láàrin thirty years sí forty years ìgbà náà ìgbó ti dé náà yán èmi lẹ́dà lọ́mọ ẹ̀tí ó kú pọ̀ ẹ̀yẹ jápa ni sọ́kọ́ ti gbé ọgbẹ́ agbára ń bẹ̀ ọ̀rọ̀ àwọn alámọ́ ń jẹ́ kéèjì bẹ́ẹ̀ ọlọ́run àwọn alámọ́ ọ̀rọ̀ àwọn alámọ́ ń jẹ́ kéèjì ní bẹ́ẹ̀ ti lágbára tẹ́yẹ́ yán àwọn àwọn ìṣẹ́kẹ̀ sílẹ̀ náà. Ọlọ́run ní gbogbo bá tí wá ń ṣe kí ní lọ, ọlọ́run ní bí a bá ti dé láti fi kí fún ilẹ̀ lọ sókè, tí ó fi máa lọ òkè ọlọ́run ní àwọn ọmọ àwọn ìṣẹ́kẹ̀ Ọ̀nà akọ́ rẹ̀ pé a mú wọn sọ́dọ̀ tí wọ́n ń débẹ̀ ọlọ́dún àwọn fún bẹ́ẹ̀ náà. Ọ̀rẹ́ bá dìde tó bá jáde àwọn yóò máa pọn ọmọ kékeré lẹ́nu wọ́n máa kẹ́ wọ́n máa kẹ́ gbèyà ọmọ lè yàgbẹ́ kọ́dà ilé òtún bá sàn jù torí tí ó fẹ́ràn ọmọ ọmọ ọ̀gá àmì náà fẹ́ bímọ ẹgbẹ́ wá ẹgbẹ́ bá sàn díẹ̀ nù kékeré ẹni kan ẹ máa dàgbà alágbà kí ń yàgbẹ́ ara ẹgbẹ́ tí wọ́n bẹ̀rẹ̀ gbé ẹgbẹ́ bọ́ọ̀lù ọ̀rọ̀ ìgbẹ́ sọ àwọn yọmọ kó yà bẹ̀rẹ̀ Ọlọ́run ní àwọn èèyàn ní ọlọ́run tá a fẹ́ ṣe fún wọn ní kí bàbá dá wọn lọ́mọ kékeré. Wọ́n délé ayé bìdérì ìrìnmì, èèyàn bèèrè ayé kò ní sínú kàkà fún kò sí tọ́fẹ́ mà ní tààlì àǹfààní sàlùmọ́lù yóò ládọ̀ àlímà ọwá mímọ̀ kò sọ́mìnà kátà mọ́ bínú àgbẹ̀ pé onímọ̀ lábí onímọ̀ lábí wà tàbí jù ẹ̀yọ́ òdèlé ayé níbi gẹ́rì ilmẹ̀ kò sí mọ̀ kankan so lẹ́tà pé kò wá sí ìmọ̀ kankan lọ́dọ̀ ọmọ ènìyàn tó bẹ̀rẹ̀ bá tún wá pẹ́ tán bọ́ọ̀dín pẹ́ sí lẹ́yìn mọ̀ Ọlọ́ni ti ké láyá. Ké láyá lọ́nà mi ìgbàdé ní ṣe yá. Ọlọ́ni ti ké láyá lọ́nà ṣe yá. Àádé kó ní ibẹ̀ tẹ́lẹ̀ kò ní mọ̀ nǹkan kan mọ́ ní bá ní kiri mẹ́. Lẹ́yìn bá ní mọ̀ ìbẹ̀rẹ̀. Tẹ́ ẹ̀ bá dábàá lọ́dà fún mi, akẹ́yọ̀ kún bẹ̀rẹ̀. Òkú bẹ̀, olùsí nǹkan mọ́. Ló ti máa Ìyá bàbá máa ń jẹ àwọn díẹ̀ díẹ̀. Wọ́n ti ń tàkàrà gbà ẹ máa fi gbọ́ oníṣẹ́ àwọn ọ̀dọ́ tó ti gbọ́ torí pé kí ló ti mọ̀ ní padà kò ní àbẹ̀ ìdí ìwò jẹ́ pòfẹ́sọ̀ gbogbo kù lẹ̀ gbogbo tọ́mọ̀ yóò kù lẹ̀ ọlọ́ni kó lè bá àmọ́ kó lè bá fún ẹjẹ́ lẹ́nu kò ní pé kankan mọ́ lẹ́yìn ìgbà tó ti mímọ̀ inú ìlú ẹjọ́ ọlọ́ni kọ̀ọ̀kan mímọ̀ àjẹ́ onímọ̀ àwọn àjọ ọmọ kankan mọ́ ẹni tí náà sọ bí ẹ̀sùn ọ̀gbọ́n náà Ọlọ́ni tó ọba wo ilẹ̀ ẹlẹ̀ láwọn àsìkò kan. Ọlọ́ni tààrọ àlẹ̀wà máa rí ẹlẹ̀ láwọn àsìkò kan. Àmìlá. Ọlọ́ni ilẹ̀ ẹlẹ̀ wọ́n bí ìjẹ́bí kò ní wù. Yóò tẹ̀lé. Sọ́mọ́ ni táà ń gbé mọ́tò kọ́yà ìlú gọ́ọ̀mọ̀ ta táà ní ọmọ nìkan ní jáde ilẹ̀ yóò ní ewu kankan yóò ti yóò ti tó le kò lè ẹ̀rí nílẹ̀ tó ti dùn fún náà. Fàyìlá Àǹzàlìlà Alẹ́yẹ Ọlọ́run òun ti gbé ìlẹ́lẹ̀ wà ní padà yóò yíra padà wà rọ́bà ìlẹ́lẹ̀ wà wúra náà bẹ́ẹ̀ tí pínlẹ̀ bá ṣe ẹwà mọ́ ìgbì kan bẹ̀ náà wà àwọn gbogbo àwọn èso tó rẹwà jáde fún kẹ́mà ìjọdẹ́. Ọdún ẹgbó lẹ́lẹ̀ àásọ́gbó fún láwọn àtìkò àṣìṣe kojú ọ̀rọ̀ àwọn amú wá ní gbogbo ìgbà kó bá mọ́ra ilé kí di o ó máa ń ta ta sọ́dọ̀ padà bọ́dọ̀ máa lè sọ fún ọmọ ilé láì mẹ́wàá wọ́n ti máa dá ayé padà pẹ́ kẹ́ẹ̀tì rẹ̀ ilé jẹ́ lọ́nà tí ẹwú lẹ́lẹ́ ọlọ́dún kàdáàrí kàdùn ṣù tó ìjọba ọ̀rọ̀ tó gbà wẹ̀yà tó gbogbo ara yẹn yóò mú jáde lẹ́lẹ̀ padà ọlọ́dẹ ọlọ́dẹ lè fi wọ́n fẹ́ Ọlọ́run bá ní gbogbo nǹkan tí a ń ṣàlàyé fún wa yìí, táàun ń ṣàlàyé bọ́lọ́run bá ti ń dá wa yìí, Ọlọ́run bá ti ń ṣàlàyé fún akámọ́ tí tó bí Ọlọ́run ọba ká má fi ọ̀rọ̀ ọba ká má fi ọ̀rọ̀ ọba sáré wa ọlọ́run ọba ti sàlẹ̀ ìfún akáàmà pé àlìkì àmọ́ nǹkan tí ó ṣẹlẹ̀ ní ọlọ́run gbogbo nǹkan tó ń sọ yìí láti náà pé àná lọ àwọ̀ kálọ̀bí ọlọ́run ọba nìkan ni ọlọ́run tí ó yẹ kó lọ́run tó gbé gbogbo bá ti wáyé ayé gbogbo ẹnìkan fún aká wa gbọ́dọ̀ má ti wà ń bẹ̀rẹ̀ yẹn àbàbá wa bàbá wa bó ti sá gbogbo wọn ni wọ́n ọmọ ẹ̀ wọ́n ní ọjà kọ́mpínì kálẹ̀ jọ àmọ́ sọ pé òun ti kéré kan lẹ́nu tí ó ti kó rẹ̀ àmì ìlú ló ti kó rẹ̀ ọlọ́run ọba dá nǹkan yẹn ó tún wá ń ṣètò rẹ̀ ó ń ṣe ìwé kọ̀ wá kó bẹ̀ kọ̀ wá yẹ wọn náà ètò bíbímọ ètò bíbí bímọ tí wọ́n á fẹ́ wọ́ báyìí kò sẹ́ni ẹ̀ka tó lè mójútó má mi ọlọ́run ọlọ́run lọ ráyè kẹ́ni mọ̀ pé ọlọ́run ọba ẹ̀ ọba tó ò lè mú òní tọ́wà ẹ̀ ọba tẹ́lẹ̀ kọ yẹ gbogbo ó sì dúró gbẹ̀gbẹ̀ ẹ̀ náà. wà á nà oyo ìmọ̀ ọba. ọlọ́run à ń sàlàyé gbogbo eléyìí kẹ́ni mọ̀ pé ọlọ́run ọba ìlú yìí mọ̀ ọ̀nà ọ̀rọ̀ yẹ kí gbogbo tó ti tú pátá yẹn ni ó sì lẹ́yìn gbogbo tó kú lọ́wọ́ àwọn òdìlẹ̀ ìpàtàkì Gbogbo kàbá ọlọ́pàá kàbá lórí. Ọlọ́pàá pẹ̀lú ayé àwọn ọdé kò lè ṣe lè. Ọlọ́pàá kó lè ní ọmọ sọ bẹ́ẹ̀. Èyí wá ń sọ bọ́lọ̀gbọ́lọ̀ kò lè gbẹ̀yẹ̀ tẹ́gbẹ̀ẹ́gbẹ̀ gbogbo kan ló lè ṣe ìgbéǹde lásán tó wá kéré ẹ̀rọ ọ̀rọ̀ lẹ́yìn èèyàn tẹ́gbé gbogbo gbé ní ìdè kànáfì wá ṣìdá bí ìgbà díẹ̀ ní kẹsọsọ ni ìgbéǹde àwọn èèyàn ọlọ́run bá níbi tó kéré ju ẹ̀rọ àpẹẹlẹ ẹ̀rọ kàṣí ẹ̀ ájẹ ìdè ẹ̀rọ kàṣí èyí òní tó kéré ó kò tó gun ọjọ́ lọ́mù ọ̀rọ̀ sánmà yàtàlẹ́kù sàmà wà lọ́la àkùbárò mi kọ̀lẹ́kì ọlọ́ni nígbà sánà àti ilẹ̀ ó tóbi ju ilé ilẹ̀ yẹn gan lọ ọlọ́ni sẹ́lẹ̀ ó wúni ẹ̀wọ́n sọ ẹ̀wọ́n takọ́ lọ ipe ọlọ́run bò lè gbé ìdìdì náà. Wànà wúwà làkú lè ṣe lè ṣe ìgbòdì. وأن الساعة آتية لا ريب فيها Ọlọ́run ọba ní ẹ̀yẹ ènìyàn ẹ máa ṣe yẹ méjì wà á nà sáà átà. Ọ̀rọ̀ ni àlìkìyàmọ̀ ní jẹ́ sáà. Ọ̀rọ̀ ni ìgbéǹde àlìbá. Báyà mọ̀. Ìgbéǹde lẹ́yìn ikú. Àlìkìyàmọ̀ Ọlọ́run ní áàtì. Áàtì àlùyẹ̀ lọ́rọ̀ ìgbà tẹ̀lẹ̀ ní láàárẹ̀ tàbí ọlọ́run kò sí èdè síbẹ̀ ọlọ́run kò sí dáàtú mẹ́ ọlọ́run ní kò sí dá ọlọ́run bá ti ta ẹ̀mẹ́yẹ àdéhùn sẹ́yìn pé nǹkan ọ̀sẹ̀ ló ṣiṣẹ́ ẹ̀sìn tọ́lọ́run bá ẹ̀sìn tí a dáǹsì nígbà tó ti wà mo wà náà láti gbọ́ tán nígbà tó wà náà ń fìyà jẹ àwọn èèyàn ọlọ́run bá ní ẹ̀sìn yìí ọlọ́run ní àwa láàrín lọ́wọ́ ọlọ́run ọlọ́run ọba ń ra àwọn òjíṣẹ́ rẹ̀ lọ́wọ́ àṣírí bẹ́ẹ̀

àtàwọn tó kú nígbà láyé fẹ́ parẹ́ gbogbo bá rán ọlọ́mà ní gbogbo bá rán láti ìgbẹ́ tí ọlọ́mà ń kiri lẹ̀ nínú ìka lè fi mọ̀ pé ọlọ́mà bá òjò àdìjú kìfèrè sí ń ta kò ń pé ọlọ́mà bá òjò àdìjú ọlọ́mà ń sọ̀làyé sí pé ọlọ́mà bá àdìjú wọn adé bá ń ta bọ́lọ́mà òjò àdìjú ọlọ́mà ń sàmọ́ sọ́lọ́mà bó gbòó àdìjú àwọn náà tàbí wọ́n gbà bọ́lọ́mà bó gbòó àdìjú iṣẹ́ táwọn náà ń ká ìpàdé ọlọ́run káàdì jẹ́ ní ìyọnú wájú ọlọ́run bá ọlọ́run ká múra sí ìgbésọ́fà tuntun máa ti bá aláṣẹ gbé tọ́lọ́ ní ká ṣe nìkan ní ìjọ àti sí àwọn ọmọ ẹgbẹ́ ọmọ ẹgbẹ́ jìnà sí ìkájú ìjà ìjìnà kó bẹ̀rẹ̀ torí pé gbogbo àtàwọn tó dìde tán kì í ṣègbè nídìí lásán ìgbé dìde ni ó máa lè jẹjẹ ẹ̀sán wa fẹ́ tẹ̀lẹ̀ lẹ́yìn bàbá bá ti fúlé ìdílé àti bíṣù ṣùgbọ́n tí wọ́n tàbí àdílé láti gà yálùkọ́ àwọn ọmọ gbádùn ara àtúnbọ̀ agbẹ́sìn dára ṣe ṣùgbọ́n tẹ̀ máa sàrẹ́ nǹkan kan ìjà àgbọ́kọ́ ló dìbò sí wọn ولن يخالف الى مجرور سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك One, two, three, four, five, six. seven eight Ìwọ́n máa ń ṣẹlẹ̀ pé àwọn èèyàn tó máa ń wọ́n bèèrè wọ́n bá ní ìrẹ̀lẹ́ pé àwọn fẹ́ràn yẹn lọ ẹni ara ò pé èdè tẹ́ fẹ́ràn lọ mi ò ní mi ò bẹ́ẹ̀ ní nǹkan ẹ̀jẹ̀ kó o àti níbi ṣe nǹkan mi ṣe níbi ẹ̀ tó bẹ́ẹ̀ tó kú yẹn bá fi yù ní ọ̀rọ̀ ìgbà máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé kí ni ìgbà tí ìgbà nǹkan sí ìgbé ọ̀rọ̀ ṣe gbẹ́ni ẹni sọ pé kíyàn wá lọ ẹ̀ ṣé kíyàn gbà kíyàn lò àti kíyàn ta kíyàn lọ tó kú kíyàn lò yẹn. ẹni tó ń sọ ṣé fún mi wọ́n ní ẹ̀yìn ẹ̀rọ fún òun fún ìlú yẹn láíláí àyàfi kó láti. náà lábẹ́ ọ̀rọ̀ mi ìbéèrè tí ẹ béèrè ní alákọ̀ọ́kọ́ ń bẹ náà ni pé ó wà nínú ìṣesí àwa tá jẹ́ Eh, bẹ́ẹ̀ ilẹ̀ Yorùbá kámọ́sọ́gbẹ́jẹ́ Nàìjíríà generally ìlú tí àwọn tí a jẹ́ Yorùbá ní ọ̀pọ̀lọpọ̀ wá ti mú o ó ní ìmú wípé mo fẹ́ ṣe kárí mi kìí ṣe pé ìmú wípé mo fẹ́ ṣe ẹ̀sìn odò wá ní ìṣesí ara jẹ́ Yorùbá ìṣesí yẹn náà ló ń dáàmú wọn so ah agbègbè line ṣùgbọ́n ọ̀gbẹ́ nínú ọmọ ọ̀gbẹ́ so ó wá jẹ́ nǹkan tẹ́ pé àwọn tó tún wá ráwọn yẹn náà lọ mọ́ta náà ìṣe kárí mi náà ni pé à bẹ̀tí wo bí rájì mi ní máa ran èèyàn mẹ́wàá lọ sí mọ́ta lọ́dún ó ti mọ́ aláka máa ran èèyàn lọ sí mọ́ta lọ́dún so àwọn ẹ̀rí ní ìlú wípé àlágbájá báyìí báyìí ni máa ran lọ mọ́ta lọ́dún lágbẹ́rẹ́ rárá ìyí báyìí máa rárá mọ́kà lọ́dún àwọn èèyàn ní ní ìrì tí wọ́n bá dẹ̀ ti kárí mi ṣiṣẹ́ ọlọ́run bàbá jẹ́lú àríkìámà yóò ní kí èèyàn lọ bá àwọn tí èèyàn ṣe kárí mi tí àwọn ní ẹ̀fẹ́ tí wọ́n yọ fún èèyàn lọ bẹ̀sán lọ́dọ̀ wọn àwọn tó fẹ́ ká máa rí èdè ẹ̀ ìjẹ ah mo jẹ́ pé nínú àwọn tí ọlọ́run bó ní kí wọ́n lọ jù sínú lọ́wọ́ jẹ́lú àríkìámà olówó wà bẹ́ẹ̀ hmm ọlọ́pọ̀tọ̀ pé ah, ah ìwọ̀n náà mọ́ náwó mi ní sójọ́ náà ti ẹ̀rọ ìgbẹ́nu sọ́run ó sì wà náà bí ìsinmi pé ọ̀nàwó rẹ̀ níjọ́ ọ̀pọ̀lọ́run tí wọ́n máa wọ́ lọ sínú náà tó ti ọ̀nàwó rẹ̀ tó ti wọ́n ní bá àti ọ níbi tọrẹtọrẹ ní ọ ìtì ọbẹ̀ ìlàyé tó ti gbẹ̀sán rẹ̀ tó ti jẹ́ pé lọ́dọ̀ wa ń bí problem ta ní ònìyàn àwọn náà sì ti àwọn tó ń tún já àwọn onímọ̀ náà ti dá àwọn onímọ̀ ìpín ẹ̀ẹ́lẹ́ ìlú olówó ní o ẹ̀wọ̀ ẹ̀fẹ́ ní mọ́ta o tó látara bẹ́ẹ̀ wọ́n tó fún wọn pé gbogbo ẹni láti fún wọn ẹ̀fún wọn mọ́ta wọn ah, fún wọn mọ́ta wọ́n tó fún wọn ní mọ́ta náà gbogbo àwọn kan wọ̀nyí ó kù díẹ̀ káàtó nínú ẹ̀sìn ọlọ́run ọba tó yẹ kí bẹ̀tì ó ti díẹ̀ nǹkan fẹ́ tó ti mọ́ wa láà nínú àwùjọ wa ń bí nítorí ń dà ní pé kéèyàn ó ṣe ọlọ́run ọba tó bá ṣe dáadáa ọlọ́run bá máa pè aláàrù wúsílẹ̀ ọ̀lá ìdí yóò fi kíá gbogbo èèyàn lọ́wọ́ abẹ́jọ́ ìlà kíá mọ́ tó bá yọgbọ́ ọ̀rẹ́ nìkan mọ́ tàbí gbogbo àwọn èèyàn díẹ̀ mọ̀ ní Ìbàdàn àríkẹ́ ẹ̀ díẹ̀ mọ̀ tó dé mú ẹ̀rọ lè mọ̀ mo níjọ́ bí àríkẹ́ àwọn ìbá ti dáadáa kan ọlọ́wọ́ wá pè ní gbogbo ayé gbogbo ayé báyìí ọlọ́wọ́ tọ́lọ́wọ́ ti pẹ̀lú ìṣe dáadáa gbogbo ayé ní òní ó sì ṣe pàmò ní. ṣùgbọ́n ìgbà ń gbẹ́ni ọ̀ṣùgbọ́n kì í tọ́ mi ìjọba ṣe tọ́nù mẹ́rin ayé wọ́n mọ̀ tó mẹ́rin mo sí kìíní tó ní máa wọ mi so ìyẹn ló máa ń fà jẹ́ pé ara alákọ̀ọ́kọ́ ìtàn tó jẹ́ kí yọ ní gbẹ́ṣẹ̀ yìí nìyí bẹ́ẹ̀ tí wọ́n wá ní pé kó wá lọ sí maka nítorí náà rí mi pé bí ìgbàdẹ́gbẹ́ kárí ìlú maka ẹgbẹ́ rẹ̀ pé kó lọ wò rẹ̀ kọ́ mọ̀ pé nǹkan tí ìbádà àwọn ó fi pè ní tó ní fi ẹ̀gbọ́n pé ìbádà náà kọ́ wọ́n wá lọ ṣe wọn ò ní pé kí òun wá ṣe nǹkan kan ní ìdúgbò ìbádà wọn rí bẹ́ẹ̀ ẹbá lọ mọ́kà kí ìbádà rẹ̀ ṣe so mùsùlùmí náà ní ìbádà wọn má kọ́lá tó lè jìnnà wà lè ìsà ìlà lè àbùtù ni ó gbé sórí ẹgbẹ́ mi yóò gbé sórí pé ìlọsókè rẹ̀ ìbọ̀rọ̀ kan sí ìyẹn lè dé mẹ́ta fẹ́ jù ẹ̀rọ náà máa ti ní òdùnnú ìbí yóò pàdé ẹgbẹ́ ní àwọn so kò ní lé òjì lè pàdé ní ní òjì lọ́wọ́ mo ọmọ èyí ọmọ èyí ọmọ ti jẹ́ nìkan ẹgbẹ́ kọ́ máa sáré pé kí ní kan ó sọ ọ̀dọ̀ lọ́wọ́ tí ó àgbè sí làkẹ́ ẹ̀yìn ara yọ ọmọ pé ìbára ló fẹ́ lọ sí tó wọn ó jẹ́ pé tó bá di ẹgbẹ́ wọn ní fàlẹ́ sàlámù jẹ̀dá ìlà ìjàmbá àjùdẹ́ ẹ̀ ṣe dáadáa kò sẹ́ni ẹ̀ka fún jàǹdẹ́ lọ ilé ẹ̀dẹ̀ náà dé ájì wà bá ń jọ́ wà ah! ní ní pé wọ́n lọ mọ̀ débi sí ájì dáadáa wọ́n ní ájì tí èèyàn bá ṣe dáadáa kò sí ẹ̀sẹ̀ rẹ̀ pẹ̀lú èèyàn wà jẹ́nà lọ olówó láàrín tó wá tó rí tó tó kí wà jẹ́nà tó bí a sọ pé ah, ẹ̀mọ́ ìwà ni ah, ẹjẹ́ ń kọ́ ilé kan náà kí lọ́kọ́ wọn lò ní ẹ̀kí àrájẹ́ àdíjídé sí so nínú àlọ́gbọ́ká láìní rí ìgbàfẹ́dé sí so ìtòsí tó sàwọn mẹ́rin so nínú àwọn ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ rí tí ó ṣẹlẹ̀ ní àwùjọ wa tó ti ṣẹlẹ̀ láwùjọ wa rí gbogbo ẹ̀ṣẹ́ ìgbésí aṣọ náà ló ṣẹlẹ̀ nígbà tí jàbáàrù ráwọn ẹ̀rọ mọ́ká jàbáàrù náà èèyàn burúkú náà lọ́nà lórílẹ̀ so ṣùgbọ́n ó ráwọn èèyàn wá fẹ́ so kọ́ ìlú wa sọ wípé wá márùn mi lọ mọ́ká mo fẹ́ máa kọ orin owó tó gbàgbọ́ ọdún lọ́kà fún mi ní ra irinṣẹ́ so irinṣẹ́ ló fi ọ̀nà wa fi àwùjọ gbàmí gbé ní ìlú àwùjọ ilé iṣẹ́ náà padà jóná ni kọjú ọ̀hún náà padà fún òun ìmọ̀ so kò wúlò fún kò ní kò ní wúlò kankan fún kọ́ wá lọ mọ́kà tí ó bá lọ́rùn ẹ ọlọ́run bá gba mọ́kà rẹ̀ tí ó bá lè wúlò fún ṣàpèjì rẹ̀ fi súnmọ́ á ń dín náà ṣùgbọ́n bá ó sànù wa òkun alágbèyẹ sí ọkọ̀ yìí náà. nàìjíríà ìdúró ni pé màá tí à ń sọ̀rọ̀ pé àìsàn máa fún ìrànlọ́wọ́ àwọn èèyàn nínú ó dẹ́tọ̀ àrùkọ́ àrùn pé ẹnìkan máa wọ iná sákọ̀ atọ́mọ̀sọ pé jáàmù náà náà sọ wá pé ṣé inú náà jáàmù náà gbogbo àwọn náà yẹn sínú rẹ̀ náà wà ní àbí ẹsẹ̀ pé tí wọ́n bá ti ṣe lé yìí kó kọ́ náà tí wọ́n wọlé lé àti ṣe lé yìí ẹ̀yìn ayé tiẹ̀. náà ramin tí àwọn wa òun náà wọ́n oríṣiríṣi àwọn orúkọ náà ni ọlọ́run bá fún iná so orúkọ bíi méje oná ló wà fún iná náà kọ́ àmì kẹrin ṣùgbọ́n jáàn námà ni oníwókù gbogbo wọn sínú gbogbo náà padà kò sí èdè òkùnkẹ jáàn námà nínú kò sí jáàn námà gẹ́gẹ́ ní oko wọn jáàn námà náà tún ní ó wá kó oko wọn sínú ó náà wá ní abala títí ẹ̀ náà gbogbo náà ìrọ̀lọ́ kó wọn sínú wàá jẹ́ ọwọ́ so lójú mú kó mẹ́rin lọ ìyá oríṣiríṣi lọ wà bẹ́ẹ̀ ìyá ọ̀dọ̀ọ̀tọ̀ òun ni ó wà nínú iná kọ̀ọ̀kan tó náà bá ti pèsè sílẹ̀ ṣùgbọ́n tí wọ́n wọná tó di tọ́ gbogbo ìyá náà wò ṣé bá ti wọná nígbà tó wọ́n jáde náà náà so ọlọ́wà lè lè jáde náà gbá mi lẹ́bí yóò lè fi wò náà so ó lè gbé jáde náà lè fi special bẹ́ẹ̀ ní jáde náà gbẹ̀gbẹ̀ náà kàlẹ́ gbogbo náà ní ọwọ́ tó sì ní ìbéèrè tèmi aláàrọ̀ kan ó ní pé gẹ́gẹ́ bí a ti mọ̀ pé Ọlọ́run kórìíra pé a máa ní ṣe pẹ̀lú nítorí bá jẹ́ mọ́ owó èlé láti rí i pé ní báńkì sísẹ̀mù adé ni bedrock kí operation owó èlé náà irú ẹni tó bá jẹ́ pé òun ò gbá kò sí iṣẹ́ ń bẹ̀ bọ̀ ó lówó ń bẹ̀ rí i pé nílẹ̀ fi ń rọ̀nà business owó èlé yẹn tó kí ni ó máa jẹ́ ìdájọ́ sí láàkọ́ ni ẹlẹ́kejì nípa táwa ń ka Kùránì lọ́wọ́ táwa kan ibi tí ẹ̀ ti máa forí kalẹ̀ àwọn kan sọ pé tùbánà rọ̀bí àgàrà náà ni a máa ń sọ màá bẹ ẹlẹ́kẹta bí àwọn tí wọ́n máa jẹ́ bí oníṣẹ́ ọwọ́ ẹlòmíì lè jẹ́ fẹ́lọ̀ ìgbà tó bá tán bá gbà sọ fún un ó lè kó èrè pé díẹ̀ nínú aṣọ yẹn pé pé expectation rẹ̀ ni pé kó dá padà fún ẹni tó ní tó máa rò pé eléyìí ò wúlò náà ṣé kókó fún pẹ̀lú gbogbo ohun tó bá ṣẹ́kù ni àbí ó lè lò sí ìsinyìí òtún wúlò mọ́ àbí tí ó bá tí ó bá kó fún tó bá sábà bá ẹ lò ní ìsìn àtàkì àṣẹ tí kò ń ṣe àráhùn torí pé kò ṣe àṣẹ ẹ̀mbá kan náà ni pé ẹni tó bá jẹ́ bíi bíríkìlà àbí kápẹ́ńtà wọ́n ní di ìṣó tó máa jẹ́ bíi eight táwọn àgbà mẹ́wàá méjì yòókù táwọn àdá padà wọ́n lò fúnra wọn irú ẹ̀ṣẹ̀ wo ni ó àtàkì màtí pé kí ni ìtara rẹ̀. wọ́n lọ́rọ̀ mi alákọ̀ọ́kọ́ nípa banking system ètò yẹ pé ó jẹ́ pé ó kó rìbá sínú ara afẹ́ béèrè bẹ́ẹ̀ náà ni a máa dáhùn ẹni tó bá wọn ẹni tó ń kówó lọ síbẹ̀ kò sínú àwọn tí ń lẹ́sẹ̀ torí pé owó tiẹ̀ ló kó lọ ó sì gba owó rẹ̀ padà so kò sí nínú ẹni tí ń bá wọn tẹ́ pé ó ń dẹ́sẹ̀ wọ́n máa bá fi èlé sí orí ẹni pé kọ́ máa gba èlé yẹn ṣùgbọ́n abala kadọ́kẹ́ kù bẹ́ẹ̀ ju wípé ẹtí máa bá yẹn ṣiṣẹ́ kéèyàn fún lówó lẹ́yìn tó bá lọ sí correct account níbi ó ń fún àwọn báǹkì lówó ń tiẹ̀ tó wọn gba ìlú ṣùgbọ́n àdájọ́ a máa lọ sí saving account àwọn òfin báǹkì lówó tó gbówó ilé wọn àwọn ilé gbà náà ṣùgbọ́n à ń gba owó wa ṣùgbọ́n lọ sí bẹ́ẹ̀ náà bàtẹ́ yẹn bá dá kó lórí láyé náà owó wọn sá fún díẹ̀ wọn lọ́wọ́ náà ni èdè wá fún sùn wọn lọ́wọ́ káwọn náà máa mú jẹ́ pé owó sẹ́ wọn tí ó tí wọ́n fẹ́ra kan ti sọ nílé ìrùgbé bẹ́ẹ̀ bí àbá ẹnìkan tó ń ṣe ìgbà ó gba ìgbọ́n tí gbogbo ẹ̀ ìyẹn jọ da bísínẹ́sì pọ̀ kò sọ wípé kí bísínẹ́sì ọrùn ní ti ṣe yàn torí pé nínú system bank náà kékeré ìbá nìkan náà ni ó sì jẹ́ méjọ́ kìíní wọn so wọ́n tún ní àwọn nǹkan míì náà so owó dẹ́yẹ̀ dẹ́yẹ̀ kó lọ bẹ̀ ni pé mo fẹ́ fowó pamọ́ sí lọ́dọ̀ àníyàn tó yàn mú lọ sí ní ti gba owó mi ní at any time so ìyànjọ́ ní agreement ní pé tí máa fẹ́ gba owó mi o ẹ̀ẹ̀lì fún mi ní owó mi jọ tí máa fẹ́ gbà nínú wa lọ sí ṣébi ìgbò jọ tí máa fẹ́ gbowó ẹ̀ nínú gba owó rẹ̀ láwọn kan rẹ̀ pé ẹ̀ ẹ̀lẹ̀ kówó lọ nígbà tẹ́ fẹ́ máa gbowó yẹn so tẹ́ bá ti fi ìjẹbọ sí àwọn yẹn gangan ìgbà gangan ni wọ́n gbélé lórí ṣùgbọ́n lónìí táwa láàkówó sínú ilé ìkọlá fẹ́ kó sí láti náà làwọn olórí dáàbò bo amúnú wa so nam nam <laughs> ọlọ́run bó sọ́jú ọ̀run so kọ́lọ̀ bá fún ọ̀rọ̀ lọ́wọ́ so ìbéèrè alákọ̀ọ́kọ́ nìyẹn nínú ọba tí wọ́n gbára nínú so ẹlẹ́ẹ̀kejì nípa tí a bá ń ka kọ́ tó débi ìforíkalẹ̀ bí a dẹ̀bà tí ọba àwọn àdúrà wà tẹ́tí tẹ́ bá fẹ́ ha ó wà ní àwọn àdíjì mọ̀ tí a bá lè sọ pé ṣùgbọ́n bí àlà ààlá ó fi dì so yóò ti mọ́ wàhálà èyí tí a bá lè ṣe ẹyọ kan ní àbí so ó jẹ́ ìfẹ́ pé kéèyàn ṣe àwọn àdúrà mi tún wà tó jẹ́ pé ó tó fìdí múlẹ̀ náà tí wọ́n ní ká ṣe ẹ máa ha eléyìí tó mọ̀ kúrá nìka àti mọ̀ nǹkan kà tó mọ̀ nǹkan ha ló lè ha òun náà so ẹlẹ́ẹ̀kẹta náà nípa pé télọ̀ tó fẹ́ ran aṣọ nínú adédélọ̀ fẹ́ ran àwọn kan wà mẹ́rẹ̀ẹ́ pé gbogbo aláfijọ́ máa gbọ́yé pẹ̀lú orúfù wa òun náà ni pé àwọn kankan bẹ́ẹ̀ bí aṣọ tí ò bí àpò lọ bí aṣọ kékeré ìrè pé kéékèèké lẹ́bí tí lọ́ba fi ń gbé aṣọ àwọn yẹn máa sẹ́kù lẹ́ẹ̀lẹ̀ ọ̀jọ̀jọ́ àwọn ní pé kí wọ́n á máa kó àwọn ẹ̀rẹ́ pé aṣọ yìí àwọn pieces yẹn bá ní kí wọ́n á máa kó fún òun kò sẹ́ni jọ́ sọ máa torí bí àwọn ọ̀dọ́ kí ni pieces àti bí wọ́n máa kó pieces so kí délọ náà ó lè lò ó fẹ́ pàṣẹ gan ọ̀fẹ́ ṣe ìjọsìn sóró eléyìí ó ní fún omi ẹbí mọ́ bẹ́ẹ̀ so ṣe tẹ́lọ̀ ọ̀daràn ẹ̀dá bá fi gbé tó bá ti jẹ́ pé ó ń ku ìlàjì ọ̀pá ọ̀pá kan hàn nígbà tó máa yí pé kó wọ́n sọ fẹ́ ni ẹrí pé ó ku ìlàjì ọ̀pá àbókú kí ni o ọ̀pá kan so ká máa gbìyànjú àti máa sọ pẹ̀lẹ̀ báwọn obìnrin àwọn ìgbàǹtì wọn wọ́n mọ̀ ní tó fẹ́ ní tó bá rán wọ́n kú yìí wọ́n fẹ́ òwe tí ó dínà sọ ó sì ṣe gírí jẹ́ so ká máa rí pé àwọn gbìyànjú àti aṣọ yìí kú báyìí ẹ bá ní pé ẹ̀yìn náà lè máa lò ẹ máa mú lọ ẹ̀kí máa ọ̀gá wà lọ́lọ́gọ́ àwọn àsọpọ̀ ọ̀pá kọ̀ọ̀kan tó kún ìrìnnà mánéjì ẹ̀ tí ó fi lè sẹ́kù ọ̀pá kan tó gẹ́mìnà obìnrin rábí kábọmọ ìkẹrẹ kan ìgbé sórí igbá kan máa tà ṣe ilé jíjẹ́ nǹkan tẹ́gbẹ́ èèyàn dẹ́sẹ̀ lórí ṣe ẹ̀tọ́ ra nǹkan òun ọ̀dẹ́sẹ̀ ẹni tó gbé aṣọ lọ bá tẹ́lọ̀ fẹ́ kó bá ran tó bẹ́ ó sanwó rẹ̀ fún tẹ́lọ̀ nìkan ló ṣe kí ni òun ló dáràn so sọ́bẹ̀ nípa àti àwọn tó jẹ́ kápítà tápẹ̀jú ẹ̀bẹ̀ mú wa àbíríkìlà tó ra nǹkan kan tí nǹkan yẹn wá jẹ́ pé ó wá ṣẹ́kù so àwọn nǹkan tó ṣẹ́kù yẹn nǹkan náà rẹ̀ pé tó bá ṣẹ́kù kò ní kò ní ní báàlù kankan pẹ̀jábù ní sinmi gbé mo fẹ́ kan irú bí ní sinmi wọ́n wá ra ìṣù méjìlá wa bàdá àwọn ti nìṣó mọ́kànlá ọkẹyọ kan so lẹ́ni ẹgbẹ́ máa ń fún mi lọ́yọ́ gangan ní ẹgbẹ́ kò ní kò ní nǹkan tó fẹ́ ṣe àbí méjì lò gbogbo àwọn kan ẹgbẹ́ pé nọ́mátì ni kéèyàn mẹ́sàn méjì yẹn kọ́ máa mọ̀ orúfò ó sọ pé èèyàn dẹ́sẹ̀ mẹ́tọ́ wá jẹ́ pé ẹ̀rí ọkàn lára fi ọkàn yìí ó ti ní nǹkan kan ah ìta fẹ́ kó lọ yìí náà ó ṣe kí ni o tẹ́ni yìí bá gbọ́ yóò sì mọ̀ pé ó sì ní ìwòsàn tí wọ́n ti lé pé ẹ̀mí èèyàn ti lè mú kẹta wá náà yìí tó jẹ́ pé ẹ̀rẹ́ ti wò pé wáyé máa kó kìíní ìgbà lọ tó bá ń kóra lójú oúnjẹ gan ó wà pé kó kó pamọ́ bí ọ̀nà ìbá fi ń kó kankan pamọ́ pé ọ̀fẹ́ kí ẹni yẹn ó rí tó fi ń kó lọ ọdún pé ah, ah. ó kù díẹ̀ ṣáàtù mọ̀lẹ́gbẹ̀ ní ọ̀gá rẹ̀ lọ́gbẹ̀ẹ́ tó ń palẹ̀ rẹ̀ ọmọ pé kò ní sọ pé àkílẹ̀ ah, ẹbí ṣe ìgbẹ́ ìsìnẹ́dẹ́gbẹ́ ó kù ọwọ́ kan àbọ̀wọ́ méjì wọ́n ní gẹ́gẹ́ gẹ́gẹ́ kan tó ẹlòmí wà lẹ́gbọ́n lè ń ti ẹ̀dá yọ̀dọ̀ ọwọ́ kan sábà ń gbé ìgbẹ́sílẹ̀ ní orí ilé rẹ̀ kan wọ́n lè wọ́n ti ní òkè kan tó olóòrùn nìkan rẹ̀ yóò níjọ igi wà á máa bó ń tì lẹ́yìn ṣe á ah, bàbá yìí àyọ̀ fún ṣùgbọ́n àwọn ará ọ̀nà ní àbá ń gbé lọ pẹ̀lú kí wọ́n bèèrè lọ́wọ́ èèyàn gẹ́gẹ́ bí ẹ̀ ti ń gbé pẹ̀lú kí wọ́n bèèrè lọ́wọ́ èèyàn irú àwọn ẹ̀mí ọmọ yẹn náà ni ẹgbẹ́ ẹgbẹ́ àbúrò nìkan tó ń ṣe ìṣẹ́ mi ni ó máa jẹ́ ijó máa ẹnu orúkú tó wá ń bẹ̀ ṣùgbọ́n ìgbà àwọn fẹ́rẹ̀ rẹ̀ kò ní ìgbẹ́ ọjọ́ máa kólẹ̀ pé wá fún nǹkan tí ń ṣe níkan ìwà ń kólẹ̀ rẹ̀ ṣùgbọ́n ní ìgbẹ́ kéèyàn ọjọ́ máa kólẹ̀ ní kíní sókè ẹ̀ bá mi ṣe. ìdùnnà táwa rẹ̀ tó ti máa ń ṣe lẹ́ǹtì bẹ́yẹn tó lẹ́tọ̀ọ́ sí náà tó kọ́ lọ táwọn. ẹ ìwádìí ẹ̀ bá ti ṣe kankan èèyàn tọrọ túbá kó tó lè gbà yẹ bá wọn fásitì ń sọ òun náà ní pé bẹ́ẹ̀ bá rí pé èèyàn ṣe nǹkan kan fún tó burú kéèyàn lọ bá kéèyàn sọ pé ìjọba yìí mo ṣe òun tí àbá wa lágbára àti lọ bá ẹ tó ń ṣiṣẹ́ plus tó ń ṣiṣẹ́ káàkiri ní ìṣòro wọn ti kọ́ agbóhùn yẹn lọ́wọ́ lọ́mọ bá ṣùkúlẹ̀ ọlọ́run tó yóò pélé yàn lẹ́yìn yóò fi túbọ̀ ẹ̀ sọ́dọ̀ ọlọ́run. ọ̀dà gbé wà pé ìgbà tó ń ṣe ẹnìkan wà lẹ́gbẹ́ omi pàtó tó ń fẹ́ tó jẹ́ pé ìgbà tó ń ṣe tó ń ṣe lọ́ọ̀bẹ̀ kọlọ̀bẹ̀ láyé pé agbára àwọn ọ̀ká gbẹ́gbọ́n ọlọ́ọ̀bẹ̀ tó kọ́ máa tọ́ wọn àfẹ́yìn náà yọ lọ́lọ́ba máa forí jù. Ẹ̀ẹ́dẹ̀gbẹ̀rẹ̀ ọ̀pọ̀ ẹgbẹ́ta ọmọ àgbọ̀n lọ ẹlòmí pẹ̀lú mẹ́ta ọmọ ẹlẹ́ta ọmọ àgbọ̀n lọ ìwádìí tó tẹ́lẹ̀ káyọ̀ orúkọ rẹ̀ sí ẹ̀yìn rẹ̀ orúkọ rẹ̀ ẹ̀rọ ẹ̀dọ́ta bá lọ bí ọwọ́ adé tẹ́lẹ̀ káyọ̀ orúkọ rẹ̀ ẹ̀yọ̀ púpọ̀ lè gbàgbọ́ yóò gbọdọ̀ lọ́dọ̀ lórí ìpàdé tí ẹ̀yìn lè forí orí bẹ́ẹ̀sì ọ̀rọ̀ ẹ̀yẹ kẹ́kọ̀ọ́ wọn ni pé wọ́n wá lọ kátẹ́tẹ́ àwọn òbí akátẹ́tẹ́ àwọn òbí

ìyẹn wà ní ọ́fíìsì kò léyìn orí forí kanlẹ̀ so tí ọba forí kanlẹ̀ yẹn ó sáńnà súnà ní àwọn kan wà lẹ́gbẹ̀ẹ́ bí ah, ẹni forí kanlẹ̀ ní ẹgbẹ́ tí ìrìn àbá àtàbá ah, ti ń ta kùnrin lọ́wọ́lọ́wọ́ tábà débi forí kanlẹ̀ kan àmọ́ débi nu àwọn forí kanlẹ̀ ẹ̀tún sí súnà àwọn èèyàn kan bẹ́ẹ̀ so lára nǹkan tó dáa nìkan máa mẹ́ ẹ̀sìn èèyàn máa yàn ẹ̀kẹ́ wọn máa ti jú forí kan náà ni ó dáa so bẹ̀dẹ̀ ẹ̀rọ àti ìkan yàn kan nínú mọ́tò ní ìsìn náà kò ní lọ́rùn yìí kó wá dìde nílẹ̀ kó wá ní ẹnì kan kẹ́kẹ́ kó ní mọ́tò kò fẹ́ forí <laughs> káàkiri ìjọba Àgbé ọjọ́ amọ́tò ìgbé jẹ́bà rẹ̀ ọ̀pọ̀ ìgbé rẹ̀ wáṣọ ọlọ́run. Nígbà ìbọn tẹ̀rí bàbá ìlú ọ̀rọ̀ àti wáṣọ ọlọ́run. Bí ẹ̀ka ti lágbára mọ̀ ìyàwó tí wọ́n ṣe. Bí ọba láwọ̀ àlàfẹ́ pé ẹ̀bá ń kí ó gẹ́ẹ̀mà rẹ̀ tó ń forí kalẹ̀ jẹ́ sí ọba forí kalẹ̀. Sálẹ̀ ìgbẹ́ta kan lọ kan láì, ọba forí kalẹ̀, ọba forí kalẹ̀,

ọlọ́run bá ti sọ ọlọ́run bá ti sọ máa pé àwa ní ká ṣe dáadáa sí wọn kò sọ bá ti ṣe dáadáa sí wọn ó tú wa lẹ̀ ní ẹ̀rọ fẹ́ ká ṣe dáadáa sí wọn àwọn ọmọ èèyàn bọ́lọ́run bá ti dá wa àti ṣe dáadáa sóbì wọn nira díẹ̀ àwọn tó máa sábà ṣe dáadáa sóbì wọn wọ́n máa ń jẹ lóde yí pé ọlọ́run jẹ́ kí wọ́n ó rí gbógun wọn ti dààmú nípa wọn lọ́wọ́ máa máa sábà ṣe ẹlòmí ẹ̀ wọ́n rí bí ti ń kéraka tó ń ṣọ́gbù tó ń ṣe gbogbo ẹ̀ nítorí wọn ọmọ sábà ṣe dáadáa àtàwọn ọmọ obìnrin ọmọ sábà ṣe dáadáa tó fẹ́rẹ́ ọmọ ọkùnrin tó kò sábà wọ́pọ̀ ọ̀nà títí ẹni ẹ̀dá tọ́lọ́wọ́n bá dá ọ ṣùgbọ́n ẹ̀sìn ọlọ́wọ́n bá wá kọ́ wa ní ẹgbẹ́ ó wá kọ́ wa ní ẹ̀kọ́ ni tó fẹ́ tún wa ṣe ni ó fẹ́ mẹ́ bí àwọn ìwà lẹ́gbẹ̀rẹ̀ yóò níwálá láti ṣe nísì wọ́n lọ pé nìkan náà àwọn tó ṣe ní pé àpáta dé mọ́lẹ̀ ó ní pé nǹkan tó máa ń ṣe fáwọn òbí òun òun náà ni pé òun fún òun fún wàrà òun ò ní fẹ́ni kankan mu ṣáájú àwọn òbí òun kò ní fọ́mọ rẹ̀ mu kò ní fúnyàwó rẹ̀ mu kò ní fẹ́ni kankan mu yóò wà gbé kìíní yẹn yóò gbé dání ọwọ́ ọwọ́ gbé dání sí àwọn òbí ẹ̀ gbàdá òbí ẹ̀ sùn àwọn ọmọ rẹ̀ àwọn ọmọ yẹn yàtàgọ̀gọ́ ìjáàbì àwọn tẹ́jà àwọn ọmọ rẹ̀ wọ́n tó wá ń ké lẹ́gbẹ̀ẹ́gbẹ̀ rẹ̀ kò gbé kí nìyẹn ó gbé dúró sí táwọn òbí ẹ̀ tó bá fún olú kó ló fẹ́ nìkan wà ràmù yóò fún àwọn òbí rẹ̀ síwájú kó ló fún ọmọ ìkó ló fún ẹ̀ka ló fi sínú wa àwọn òyù ọmọ wa òyù àyàwó wa òyù àwọn ìyàwó wa gbé lọ́wọ́ gbádùn wájú so àwọn ni wọ́n ń gbádùn eh, eh, àlámọ̀rí ọkùnrin jù tó màmá gan mélòó lọ́bẹ̀ jẹ́ mélòó láyé fún mélòó mélòó ni ọlọ́dọ̀ wọn ní ọ̀nà ara ni hmm. so ìbáyé gẹ́gẹ́ gẹ́gẹ́ bá fún wọn wọ́n máa dúpẹ́ ẹ máa rí pé àwọn ìyàwó yìí ń dá ó tún máa ṣe fún wọn àwọn ọmọ ń dá ó tún máa ṣe fún wọn so àtọ́jú wọn bóyá kárí tọ́jú wọn bọ́lá bá ti dá wàtà àjọ mi yẹn nìkẹ́lẹ́ sì mú ni pé ó ni àtúrà máa gbìyànjú náà ni ni títọ́jú bá ní títọ́jú yẹn a lè tọ́jú wọn tán ló jẹ́ pé àwọn ọ̀rọ̀ tó ti ṣáájú ní wípé ẹnìkan wà tó ń gbé ìyá rẹ̀ káàkiri ó ń gbé ń gbé táwà fún wọ́n ń sọ pé àà kí wọ́n máa wo òun wọ́n sọ fún wọ́n sọ pé kí wọ́n wo òun òun ti ṣe wọn ẹ̀sùn bẹ́ẹ̀ ṣé wò tí wàá sọ wíwẹ̀ kan dé àwọn sọ́wọ́n ní òjì ìṣẹ́ sọ́wọ́n ní òun tó ṣe fún wọn sọ àà kọ́lọ̀ kó sàánú wa ni àà lágbára jù bá ìnira fún mọ̀mí jẹ́ ẹ̀rẹ̀ ní ìyọ ṣẹlá bèèrè owó lọ́wọ́ àti pátipá láti fún wọn so kọ́lọ̀ kó sàánù àmà tó àmà ni àmà wù pé ọlọ́pàá mọ̀ ní àmà so ọgbọ́n pé oníjọba wà àti oníjọba wà nípe ìyọ̀dọ̀ ọlọ́run bá wà nínú kí yọnu kí àdàbọ̀ yọnu sí yàn kọ́ mọ̀ sàdúrà fún yàn àdúrà yẹn mùsàdúrà mi ó wà náà kí inú àdàbọ̀ náà ti gbà ni wàá ti láti nìkan iye tó ní yẹn tó ní lóṣù yẹn kó wá mú kó wá lọ ọ̀dọ̀ wọn kó tíráàbù lọ wò wọ́n lé kó lọ wà láfíà ara wọn kó wá ra nǹkan wá kó lọ ra nǹkan lọ́wọ́ kó wá rà fún wọn àdúrà tí wọ́n ṣe fún ìgẹ́gẹ́rẹ́ òkú sàgbà kékeré wọ́n sì mọ ẹ̀mí wọn òbí ọmọ ara tí wọ́n ọkàn ọ̀gá àwọn òbí ọ̀rẹ́ sínú ẹ̀mí wa bàdá bá rí wọn ni bẹ̀dá àwọn òbí wa inú ẹ̀mí wọn la máa wà tá a bá tíráàbù dáadáa lọ́bì kan àwọn òbí yẹn ẹ̀rọ bàbá wọn ni ẹ̀rọ bàbá wọn wọ́n kí ni ah, kẹ́ẹ̀jẹ́ ìṣẹ́ mo ní ọmọ ìbújọ́ mẹ́kiri ni owó ẹ̀rọ bàbá wọn ni nana òbí jábá travel láti gbàgbé kéèyàn kan lọ ìkan fẹ́ mú àwọn àti ìṣòro bákan ni tó fọ́nà kó sáà ní wọn ni wọ́n ti dáadáa fún wa sọlọ́bẹ̀rẹ̀ káàdì kásán wọn lẹ́sìn káàdì wá sí lẹ́sìn ọjọ́ ọlọ́run bá sí fọ́nà kó sọ́dọ̀ fún wa náà Thank you.

ṣe àná bí àṣàlù ọ̀hún ṣe ń wọ́n ní ìṣúná rẹ̀ yọ̀ náà lọ́gbọ̀lá ní alákọ̀ọ́kọ́ nínú ìbéèrè yìí ọlọ́ni pé ẹ̀san tí ọlọ́wọ́ bá san mùsùlùmí lẹ́san láyé bí tọ́lọ́wọ́ bá san mùsùlùmí lẹ́san kan láyé tó ṣe dáadáa kan ẹ̀san ilé ayé yìí ẹ̀san kíkanjú ọgbà ọ̀sán àpàlàbọ̀ àgbà ẹ̀san tàbí àmọ̀lẹ́gbẹ̀ẹ́ ọlọ́gbọ̀n olùdásọ mùsùlùmí lẹ́sìnlẹ̀ ayé nìkan kí ètò nìkan ló lẹ́sìnlẹ̀ ayé nìkan tó bá ṣe nǹkan kan tọ́lọ́ bá fún lẹ́sìnlẹ̀ ayé tó díẹ̀ pé ó náwó kan ọlọ́ba fún ní mẹ́wàá rọ́pò ọlọ́ba ti sàdéhùn tó ní pọ́ náwó yìí mo ní máa fún ní mẹ́wàá rọ́pò ilé ayé lọ́ba tí wọ́n fún yàn lẹ́yìn ilé ayé lẹ́nu ọmọ àwọn agbẹ̀sẹ̀ lálùkì àmà yọ́kọ̀ wà ní jẹ́rẹ̀ náà yóò àgbàgbà ẹ̀sán tó tún sẹ́yìn yóò tó bẹ̀rẹ̀ lálùkì àmà ẹ̀sán mùsùlùmí wà láyé àtàlùkì àmà ẹ̀sán mùsùlùmí ò lè dá dúró láyé lásán kọ́ àmà àtàlùkì àmà méjì lọ́yà ìgbà pọ̀ àti kọ́ máa gbà táyé kọlọ bàtàlùkì àmà ẹ̀kọ́ ẹgbẹ́ táyé nìkan ló gbàgbọ́ ní bàtàlùkì àmà láti ẹ̀sán kejì ní ilé ayé lọ́mọ nínú kọ́mọ́ nìkan kan láyé kó tẹ̀wọ́n nìkan kan láyé kí àmà ọ̀kọ́ gbàtáyé so ẹlẹ́gẹ̀ẹ́gì ni pé ká bá ń sọ nípa zulukọ̀dù mẹ́yìn ìkan náà fẹ́ tọ́lọ́ wọn bá fún ní agbára ní zulukọ̀dù mẹ́yìn so a lè pè ní ànábí ọlọ́run pẹ̀lú òun náà jíṣẹ́ sáwọn èèyàn àbẹ́bà pé ó jíṣẹ́ ọlọ́run bá ń ní kó lọ bá wọn so ó jẹ́ tó jẹ́ pé ọlọ́run bá ràn káàkiri tó náà tọ́ káàkiri ọlọ́run bá ní ọlọ́ káàkiri ìwádọ́dọ̀ àwọn èèyàn kan so ó bá àwọn èèyàn náà so àwọn ẹni àwọn yàjújà tó máa jùlọ gbà láàmù àwọn èèyàn yẹn ohun ni ó wá ní kankan ọlọ́run lọ́wọ́ àwọn ẹ̀tọ́ lọ́wọ́ ẹ̀ wá bá wọn mọ owó jì wá fi sí àwọn yàjújà tó máa jùlọ mọ̀ ní sọ́gbọ́n ìṣọ́lọ́ba ni mo sì jáde mo sì jáde bìsì ìgbàgbọ́ àwọn ìṣòro náà lẹ́sùn ò tí jáde ò tí jáde bìsì so ìgbà tí wọ́n bá jáde sí àlìkámọ̀ ti súnmọ́ bí ẹ̀ nínú àwọn àṣẹwàtì sán àná nínú wa nínú nǹkan pé àlìkámọ̀ ti fẹ́ àlìkámọ̀ ti fẹ́ kí ni ó ti fẹ́ sán ìlú ẹ̀lú wa àsìkò tí Jésù bá wà tó bá ẹ̀sìn sí náà àwọn ilé ajú àti màjú tó jáde kò ní wá ní sí ẹ̀dẹ̀ Jésù lọ́wọ́ fún ẹ̀dẹ̀ kọ́ máa kó àwọn èèyàn lọ síbì kan wọ́n tà fún yájú àti màjú jù tó gé Jésù ò lè fà wọn ìdí Jésù apapọ̀ Jésù ò lè rí yáyé àti màjúfà yóò ọlọ́run kó kó wa lọ fi kan òkè kan kó wọ́n lọ sápamọ́ sílẹ̀ lórí Jésù wá sí so tí ọba tó wá di bọ́lá bá fẹ́ pa wọn yóò ran àwọn ẹyẹ kan wá so àwọn yóò wà pa wọn táwọn ìbàdàn wá pa wọn so wọn àdìgbò sọ pé ọlọ́ba náà ni ara ọlọ́ba ọ̀ràn kòkòrò kan wọ́n pè ní nàgàf ọlọ́ba ó di pé kọ́ ibi ní kó wá pa wọn ṣòkò orí lọ́mọ sọ wọn di òkú tó bá dára sódò kú yẹn tán òun ọmọ ọrùn lórí ilẹ̀ ọlọ́bọ̀ wà rán àwọn ẹgbẹ́ kan wá tó wá máa gbé òkú àwọn ẹni tó lè jẹ òkú so bí ọ̀rọ̀ àwọn ayájú àtúmọ̀ àdúrà tó ní. ṣùgbọ́n zokor náà ẹ kó mọ kínní ilé wọn tó yẹ kó mọ kínní ilé wọn zokor náà ni àwọn aláfẹ́ alessandra ni o is alessandra o so ìbẹ̀rẹ̀ ìtàn alessandra máa súnmọ́ ẹjẹ́ nínú ẹ̀ zúkọ náà ti wá before àmì so clear ní ti ráì so ìdí ẹ̀ máa máa wò ní alexander ní ti ráì tí wọ́n fẹ́ kọ́ ìtàn rẹ̀ mo pé ó máa kò lè wà before àmì after àmì ni wọ́n máa sọ̀rọ̀ ìjọ ti alexander mo ti ń wò ẹ̀ẹ́dẹ́gbẹ́gbẹ́ wá ti exist ni ẹ́ tẹ́gbọ́n bá ti exist before àmì so ìkọ́jẹ́ pé òun náà ní ẹ̀rẹ́ láì ní ti ní after àmì

ẹlẹ́ẹ̀kejì ni pé nípa kó ká máa ṣàdúrà fún òun láwọn àti ọjọ́ mẹ́ta àti ọjọ́ mẹ́ta ṣé tí àwọn èèyàn bá ṣe ìyẹ́rìí kọ́kọ́ wà pẹ̀lú ìlú ẹ̀ táwọn èèyàn bá wá ju sí òfin ẹyẹ ẹ̀sẹ̀ kankan àti ọjọ́ kí àwọn tó ṣe ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ kankan. Ah, lọ́dọ̀ ọ̀la mi, alákọ̀ọ́kọ́ ìbéèrè ní ẹ̀dùnkúnnú Ramadan kò sẹ́rí kan ní owó àtọ́jẹ́ kó fìdí múlẹ̀ pẹ́pẹ́ díẹ̀ bá kúnnú Ramadan o rí bílèrè kankan kò sí ẹ̀rí tó ẹ́ tó fìdí lè múlẹ̀ ẹ̀dáyẹn lè máa ka àwọn tí àti àpọ̀ tí àwọn àtọ́jẹ́ pé àwọn káwọ pé àwọn tọ́jà àwọn jù ní wọ́n sábà kọ́ pé ẹ̀ká pọ́n Ramadan ilé àmọ́ iye tí àwọn ẹnìkan lórí ẹ̀ lọ́sẹ̀ ẹ̀yẹ ká pẹ́lú láti lè kọ́jú ilé àwọn nǹkan bí àwọn ẹ̀dẹ́ bá gbọ́ àwọn tó sọ̀rọ̀ láti kọ́jú inú rẹ̀ tí ó ní ìgbìyàn lórí ìgbà láti kọ́jú gbogbo àdìsí olópàtà yẹn wọ olópàtà yẹn yẹn mọ̀jú ni àwọn ẹbí kan ló sọ ẹgbà bí ẹja náà bí so tó gbé kí ọ̀rọ̀ yóò lè bá rí ìyìnbó lè bá tóbi níwájú àwọn èèyàn so agbọ́dọ̀ sọ̀rọ̀ mú gba àwọn wọ̀nyí nínú Ramadan èèyàn kú èèyàn òkú kò sáré fẹ̀ kan tó fi múlẹ̀ àlọ́ àjẹ́ ìtàn fàṣíkéèkì máa nà bílò yàwó tó àwọn ọmọ ẹgbẹ́ ìfẹ́ nǹkan bá ti kúrò Ramadan wọn ò ní fi ìyà jẹ́ ìyàfa ìbẹ̀rẹ̀ ìbéèrè lẹ́yìn ìbéèrè aláìkejì náà ni pé kọ́lọ́wọ́n bá kó sàánú wa kọ́lọ́wọ́n kó jẹ́ kí ẹ̀sìn òtún yé wa dáadáa nínú àwùjọ wa tá a wà yìí táwọn akẹ́lẹ́ ló ti kọ́ mọ́nù láwùjọ wa tá a wà yìí jẹ́ pé àbá ni ìdẹ́sẹ̀ ló fún wa oníkéèyàn ò kú téèyàn bá ti kú wọ́n jẹ́ tó ṣe wípé tó bá di ọjọ́ keje àbọ̀jọ́ kẹjọ ọjọ́ kẹjọ lọ́wọ́ ń jẹ́ so ọjọ́ kẹjọ àwọn ẹ̀kùnkùn ra jọ pé ẹ jẹ́ ká ṣe àdúrà sí so tó bá tún lẹ́kọ́ wá tún kú ẹ̀yà bá ẹgbẹ́ ọjọ́ kẹjọ ọjọ́ kẹjọ ọjọ́ kẹta lọ́wà àwọn ẹni pé tó wá ní ọjọ́ kẹta ẹ káwọn èèyàn kó ra jọ ká fi àdúrà fún òṣìṣẹ́ ọlọ́run ọba òṣèlè àwọn mẹ́lẹ̀ jẹ́ àwọn tó ń jẹ́ àwọn sọ̀hábà wọn ò ṣe é ẹ bá ti kú òṣìṣẹ́ ọlọ́run wà síbi sàárè rẹ̀ yóò ju ibi sàárè rẹ̀ yóò ṣe ẹ ti tán so ìbẹ̀ náà ni gbogbo ibi sàárè ẹ náà ó ti parí gbogbo nǹkan tó fẹ́ parí pátá náà ẹ̀rọ wọn bì a máa ń ní káyọ̀ tó wá padà wá jókòó nígbà bàbá fi bàbá sùn gbogbo ẹ̀tún ajókòó kábà wọn ọmọ olókùn sọ̀rọ̀ eléyìí ọkọ̀ díjì náà burú bẹ́ẹ̀ pé a fẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ fẹ́ pé ọ̀rọ̀ tí ò di wọn bẹ́ẹ̀ nìkan fẹ́ sopó kò yé bẹ́ẹ̀ abẹ́ sàlàyé abẹ́ sàlàyé ogún ẹgbọ́n ojú lè fi ogún àwọn eléyìí kò ní ọjọ́ tó kù fún ẹ̀tọ́ ti lè bí ẹ̀ bá ti kúrò bẹ́ẹ̀ àwọn èèyàn máa kí àwọn tí nǹkan ṣẹlẹ̀ láàrin ọjọ́ mẹ́ta so ọ̀gbẹ́ kí wọ́n máa ṣí àwọn tí nǹkan ṣẹlẹ̀ sí lọ́dẹ̀ ní ọjọ́ mẹ́ta ìjọba ti tàbí ara yín kẹ́ sí máa ṣí ara yín náà wọ́n sọ pé ọ̀yọ́ ọjọ́ mẹ́ta lọ ìta rẹ̀ ọjọ́ mẹ́ta yẹn ká pikinní kan ṣe kí ká káwọn yẹn jọ ká gbé ọjọ́ mẹ́ta ṣùgbọ́n kò sí ìjókòó kankan náà lẹ́gbà ló kò bá ti kú tá a ti sí tán kálukọ́ lọ́mọ ṣàdúrà fún mi ni so inú onímọ̀ fún so àwọn tí wọ́n jẹ́ àwọn àtọ́gbẹ́ àwọn kan dá ju wàhálà nínú kan káwọ́ àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn míì náà tí wọ́n bá ti sòkú tán eléyìí ti kéde kò lè parí ni kálukọ́ lọ máa jẹ́ bẹ́ẹ̀ bí yóò máa ṣe àdúrà fún òkú yẹn fún ara rẹ̀ kò sí bí ayẹ̀ tó máa fi afẹ́ kójọ kan níjọ́ kẹta ni o afẹ́ ṣe kíníkà á ti dàlà ìlú ni o á ṣe kíníkà ti dáhù ni o gbogbo náà ti dáhù yìí ni kò sí ọ̀rọ̀ kan tọ́wọ́n náà àbíkà ṣùgbọ́n ìgbẹ́ra àwọn afá jẹ́nà nígbà tí wọ́n fáwọn afá lówó nígbà náà kò sí ìgbẹ́ra àwọn afá bẹ̀rẹ̀ ṣe kò sí ìgbẹ́ra fẹ́ ní àyàn sì mọ́ wá tó ìjọba òṣèré kọ́bínẹ́sì iṣẹ́ kéwú kò sí sí dandan tó ọ̀nà tí yẹn lè gbà jẹun àwọn náà wà lálẹ́ báyìí àtọ́ àgbà ti gbogbo àti súnmọ́ ọmọ àájókòó àgbègbè ní ọ̀nà tá a kàn lálẹ́ nígbà máa fi jẹun kìí jẹ ọ̀nà kẹfẹ́ pé òṣèlú ààrẹ tàbí ìjọ kejì ìjọ kẹjọ àwọn ẹ̀wà jókòó àìmọ̀ rẹ̀ ìṣúná ọmọ ìkọ̀tọ́ mọ́ àmọ́ jẹ́ ìgbéra ẹni kan ìjọgbẹ̀rẹ̀ kò sí rárá nínú ẹ̀sìn ọlọ́run sí ṣùgbọ́n káyọ̀ òde kí wọ́n jẹun lọ kọ́ jẹun kẹ́lágbọ́ jẹun lọ́gbọ́n ìjọba burú ẹ̀gbẹ́ ẹ̀rọ pé àwọn èèyàn kan ṣe wá sí ọbẹ̀ jà nítorí rẹ̀ fáwọn òbí rẹ̀ àwọn òbí rẹ̀ òbí gbọ́ kankan yé ẹ̀sìn yóò jù fún ẹlórí ẹ̀sìn wọn tó wáyé pé ah ara ọ̀tí ti bímọ yóò kò sí kankan lọ́wọ́ gẹ́gẹ́ nìkan ẹ̀sìn yóò sì le jù orí ẹ̀mí wọn o o tó gbogbo ọ̀nà lọ́jọ́ ẹ̀ kò yá wà àgbẹ̀tẹ̀ ìrọ̀lọ́ ọgbẹ́ fún ọgbẹ́ ìdí nìkan tó gbogbo orí náà ní pé èébò ní ìgẹ́sẹ̀ tó gbọ́ wá sọ pé ìjọ kejì lọ́gbẹ́ fọmọ ẹ ló kọ ẹnìkan wá jókòó sí wá gbá àwọn èèyàn wá sọ pọ̀ mọ́pọ̀ síjọ́ fún ọpọ̀ lẹ́sẹ̀ ìrẹ́lẹ́gbẹ̀ọ́pọ̀ lẹ́sẹ̀ òdínà ẹ̀kọ́ tẹ́nìkan lè kà sí ọlọ́run wá àti lọ nípa wá ṣe àlámọ̀rí ayé mi ọmọ pé nǹkan tẹ́ ń ṣe yí o ọkàn fi tẹ̀sí kún ní o ike kèé sí àlámọ̀rí ike bẹ́ẹ̀ ọlọ́run mọ́kùnrin ládá bẹ́ẹ̀ ọ̀ jẹ́kẹ́ àjọ náà ẹjọ́ ayé rẹ̀ so káàrin ọjẹun tí wọ́n mú òsìsì ìgbàgbẹ́ pé ó burú ń bẹ̀ so lẹ́wọ̀n àgbà ara ìgbẹ́ tẹ́yà bá kú lórí ìbéèrè ní gbogbo agbébí bẹ̀rẹ̀ ni pé tá a bá ní agbára káwọn èèyàn ọmọ lè jókòó níjọ kẹta níjọ oríṣẹ́ ọ̀rọ̀ òkú ní àrọ̀sọ́rọ̀ bá bímọ ẹ̀rí ẹ̀mí ni ọ̀rọ̀ gẹ́gẹ́ ó tóbi ní ẹ̀rí lọ pàdé ìkan ẹ̀rọ ajọ́ ọlọ́run gẹ́gẹ́ ó lẹ́sọ̀ pé káwọn ọmọ títóbi nínú ìjẹta Ẹgbẹ́rẹ́ lágbàrẹ̀ pé ọjọ́ kẹta, ìbẹ̀rẹ̀ ti rí ọmọ kan tó wọ́n sọ wípé tó wọn o, òun láwọn èèyàn kan ti ń gbọ́ ọdún wọn gbà ní ti tó wọn o, òun ti jẹ́ wọ́n lálejò, ó ti mú nǹkan ẹ̀rọ ti ti sọ di nǹkan tó yẹ pé ó ti wá sọ di nǹkan títí di pé ó ti ń súnmọ́ bí ẹ̀sẹ̀ bọ̀. Ẹgbẹ́ ti di ẹ̀sẹ̀ mọ́ lọ́wọ́ nìyẹn. So, látara bẹ́ẹ̀, ẹ̀dọ́ ẹgbẹ́ wà lè pa ẹgbẹ́ tó mọ̀ ìṣìjọ kẹta fún un ọwọ́ ìjọba bàbá má dín ìwà tó ń fún ní sinmi àwọn ìjọba wọn yẹn lẹ́ẹ̀dẹ́ kò sí ìjọba bí jẹ́ kẹ́mi kan jókòó jọ kẹta lẹ́gbàá sí wọn tán so àwọn ẹ̀jẹ̀ máa ń lọ kẹ́mi kan bá kú tó bá pè wọ́n pé ọjọ́ kẹta wọ́n lọ bẹ̀ ó sì ṣe wá sílẹ̀ wọ́n bá yàn sọ̀rọ̀ tọ́lẹ̀ tó jẹ́ pàtàkì kan nígbà bá pẹ̀lú ọjọ́ keje yàn lọ bẹ̀ yóò ṣe wá sí báwọn èèyàn ẹgbẹ́ wa rẹ́mi ìtura ládùúgbò lọ́jọ́ àwọn tí wọn ọjọ́ kẹta àwọn abẹ́lẹ̀ ọ̀rẹ́ ọ̀lọ́dẹ̀ ó ṣe wá sí fáwọn èèyàn tẹ́gbọ́n máa ọlọ́bẹ̀ láti lè jẹ́ kí ẹni sọ tí ń jẹ́ kí ni òótọ́ ọ̀rọ̀ fún wọn ìkànnàkànnà tí ó sọ̀rọ̀ bá láàrin fún wọn lórí ti máa wà láàrin tí èdè ẹ̀dẹ̀ bá ń sọ yẹn àyàn náà mọ̀ gbọ́ pé ó ti ń gbé ọjọ́ keje ká má pè wọn ní kéèkèrè lórí ti ń pé ah ẹ ti ṣe nǹkan lẹ́yìn tí wọ náà ká má ha iná fẹ́ẹ́ bí ẹ̀sì ti yé wọn tó ti mọ níwọ̀n àbàkẹ́ lágbára mọ́ sí nínú òun ni wọ́n ń ṣe yẹn ẹ̀sùn amọ̀ràn a máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ mọ́ díẹ̀ díẹ̀ ni gẹ́gẹ́ ṣe yí ó ẹbá máa ti tún tí ń ṣe bẹ́ ẹ̀ṣẹ́ ìkí ní àyọ́mọ̀ máa lùlú ọmọ ẹgbẹ́ ní kàyọ́mọ̀ sí wàhálà fún yìí tí orí ṣe àǹkan bá ń so wọ́n ní àdẹ́gbẹ́ yọ́ lágbára jù yẹn lọ ìwọ́tọ̀ wà ní fámìlì yẹn lọ́ lágbára jù ọ lọ ẹgbẹ́ wọ́n náà bẹ́ẹ̀ dẹjọ́ kẹta ó náà wà kọ́ńtú orí wọn náà wà bẹ̀rẹ̀ abẹ́gbẹ́ ìrìnàlẹ́gbẹ́ jẹ́ ẹ̀rọ ọdún ìgbèrè bẹ̀rẹ̀ ọdún ìjókòó pẹ̀lú àtòsó kò sí ẹ̀rí kan tó wá lódìdí bí ẹ̀rí kìkìkì àbójú bí èèyàn bí kankan níbẹ̀ kò sí ẹ̀rí kankan tó wá lódìdí bẹ́ẹ̀ ṣùgbọ́n dára bẹ́ẹ̀ á kọ̀rẹ́kì àwọn èèyàn pé nǹkan tí tẹ́sí mú wá ní bóò so àẹ́ràn àwọn èèyàn lọ́wọ́ lórí pé mistake àyàn bá ń ṣe kéèyàn náà wọn lọ́wọ́ lórí pé ọmọ kọ̀rẹ́kì wọn kí ní sí bí ó gbọ́n ọlọ́mọ bá tó wáyé pé wọn àwọn ilé ẹrù yìí tó wà fún pé ká mọ ẹsẹ ní ẹgbẹ́ òsínà ìdúná pé ká àpá àtọpá máa bá wa ṣe àdúrà sí i ọkadà ni wọn pé ẹ bá wa àwọn kan máa ń pé ẹbí wọn lọ bá ìdáhùn ẹlẹ́yìn ìṣe ó ti fẹ́ bọ́ sínú ṣírùkù báyìí ó ti ń di ẹ̀kọ́ lóbi ti yìí torí pé kí ni o wọ́n ti ń lọ kò sí nǹkan kan ní òkú fẹ́ ṣe fún wa mọ́ mo mọ òní àwọn olóòkú fẹ́ ṣe fún wa mọ́ èyí nìyẹn gbogbo ajáde fẹ́ ṣe láyé èrè tí òjò lẹ́nu sàárè òun ni àdúrà ọ̀dọ̀ àgbà pé kí wọ́n á tẹnu sàárè ìgbogbo ojú tó bá ní kó o ti sàdúrà àdúrà fi gbà so olè ní kẹ́lì kan bọ̀ kí nígbà tó bá tó mọ́jọ́ kan pé ọlọ́dẹ̀ máa bá mi ṣàdúrà ni ní àdúrà ó ṣàdúrà rẹ ìwọ́dọ̀ lọ fún ààrẹ ọmọ tó bá ṣàdúrà fún bàbá rẹ ọlọ́run gbogbo àdúrà rẹ lórí ẹ̀mí wọ́n ní kẹ́lì kan bọ̀ ṣàdúrà fún bàbá rẹ kò sí ọlọ́run gbogbo àdúrà rẹ lórí bàbá wa ẹgbẹ́ wa mọ́jọ́ kan àbá ń gbẹ́nu sàárè lẹ́yìn ti di pé òdìdí òdìdí ẹ̀bọ̀n lọ́gbọ́n jẹ́ ìrọ̀lẹ́ pé ọmọ ẹ̀ gbọ́dọ̀ jù ní títọ́ ní ká lọ máa máa bẹ sàárè ìwò ní ọ̀nà tí ó gbà lẹ́tọ̀ọ́ eléyìí tó wá di ìpè àkàmọ́ lọ́mọ kájú àjẹ ìbádà lè yẹn ṣe yẹn èyí lè ṣe padà níbi sáré tí ẹ bá ti níbi sáré yìí lọ sọ pé ìfẹ́ lọ sí àwọn ọ̀sẹ̀ gbẹ sáré máa kí òun bẹ̀ ara kìí ṣe lé owó ìyẹn wọ̀ síbẹ̀ fàgé ní òun kí ara ìbádà yìí ṣe níbi sáré sòrò jẹ́ pé tí ẹ bá tẹ́ bá níbẹ̀ ya gán ìta rẹ̀ lẹ́tọ̀ máa máa kí òun ẹ̀rí kí òun so ìbádà yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ máa ti pé ẹ fi ń ṣe ẹ̀kọ́ pẹ̀lú àwọn ìdájọ́ tuntun àlejò wọ́rọ̀ orí ẹ̀kọ́ tó wá tẹ́lẹ̀ àlejò gbọ́dọ̀ sì bá dàn pé lọ́wọ́ ọ̀ntájì tàbí wa èèyàn nínú bẹ́ẹ̀ bá kí omi títà àárẹ̀ wà tó kí omi bẹ́ẹ̀ àrọ́ ọ̀mù kí omi kí omi bẹ́ẹ̀ nínú rárá tó ní bọ̀rọ̀ kí omi títà àárẹ̀ wà tó rárá tó sókè ẹ̀ṣọ́ abáyé sí ìbẹ̀ká báwọn yẹn lò ká gbọ́ wọn ní tẹ̀lé náà náà èyàn wọ́n kírun bẹ́ẹ̀ tí máa ti fi hàn sínú mọ́ọ̀sì ìwọ̀n kírun bẹ́ẹ̀ rọ̀ náà eléyìí olóṣùnmọ́ pé àìgbò ní ìsáré yẹn ti jẹ́ nígbà tó ń ṣe òkèlè sílẹ̀ náà bí a bá ti lè rí èyàn lọ dá yẹn padà ní ìbẹ̀rẹ̀ bá eléyàn bá mọ̀ yẹn kí wọ́n lè lọ fọ́tò sára ìfún mo dá ń pẹ́ṣẹ́ yẹn ṣùgbọ́n àlejò bàbá ẹ̀yà bẹ́ẹ̀ ẹ̀yà dá ń pẹ́ṣẹ́ náà ẹjọ́ yìí. Náà sì kí àwọn tí wọ́n máa tó gbé àwọn tó ti kọ́kọ́ lọ tí wọ́n ti ṣe ìṣòro kọ́. Ọ̀nà ọ̀dẹ̀ Ọlọ́run ní gba ẹ̀sọ́ kan tí mo jẹ́ àwọn tí kò àti láyé ara mi sì pọ̀ náà rábẹ̀ wọ́la mi ní ṣókí wọlébà gílẹ̀ sí dáadáa òní pé lánàbí kan bá ti wálé ayé àtàwọn tó gbà fánàbí yẹn mùsùlùmù náà gbogbo ayà kùránì fi bí ẹ̀mú lẹ́gbẹ̀ẹ́ àwọn kan báyìí tó wá o àtàwọn tó gbà fún mùsùlùmù ni wọ́n ẹgbẹ́ wà ìlàwà àǹtún mùsùlùmí ẹ bá ti gbà fánàbí kan ànẹ́bí tó gbà fún yẹn yóò máa jẹ́ mùsùlùmí pẹ̀lẹ́ láti yẹn bá ti wá kúrò yóò fa èèyàn kan lẹ̀ àwọn tó kílẹ̀ náà wọ́n máa jẹ́ pé tó kílẹ̀ àwọn kan máa mójútó kan tó kílẹ̀ àwọn náà máa bímọ wọ́n máa ṣe gbogbo ẹ̀ so wọ́n máa fi dọ́kítù yẹn ẹ̀kọ́ yẹn wọ́n máa fi kọ́ àwọn ọmọ yẹn lọ ìjọba tí lóun ọgbà nínú wọn tẹ́lẹ̀ kọ́ bá náà yẹn láyé tí wọ́n ti lóun ẹni yẹn kìtìrí wọ́n máa kà máa ètí bá ń gbà nú wọn yọ́ máa jẹ́ kí ni ó mùsùlùmí tó tí dáadáa ní yóò fi wá dé táyì bá ti wá dé gbogbo àwọn tó wà lórí ilẹ̀ wọn gbọ́dọ̀ gbà fáànù bí yẹn táyì kan bá ní àmẹ́bí tó ti ṣáájú lọ lòun ó máa gbà fún ìyẹn náà ti di kékeré èyí tó téèyàn ni ó máa ìjọba tó ti mú wá ẹyẹ oní ọmọ tẹ̀lé yọmọ ìjọba ti lè tẹ̀lé tó jẹ́ kó jẹ́ ọmọ lẹ́yìn rẹ̀ ó ti jẹ́ mùsùlùmí so pílẹ̀ ti àwọn tó ìbàjẹ́ ọmọ lẹ́yìn rẹ̀ jẹ́ kékeré tó bá lọ tán àwọn tó dúró lórí ìgbẹ́dọ́ lórí yẹn tó bí ẹni bẹ̀rẹ̀ wọ́n máa jẹ́ kí o àwọn tí wọ́n bá dólé wọ́n máa jẹ́ kí o kìfì tọ́lọ̀ máa tó wá so Musa múfin nǹkan tó wá nǹkan lẹ́lẹ̀ ó sì rí lẹ̀ òun náà ti Jésù bá orí Jésù ṣẹlẹ̀ lórí so clear ní ti náà so àwọn tó jẹ́ àwọn tó tẹ̀lé Musa àwọn náà tẹ̀lé jù bàtí Jésù dé wọn ò tẹ̀lé Jésù àwọn kò tẹ̀lé Jésù àwọn kùsẹ́gbẹ́ ni wọn ò tẹ̀lé Jésù àwọn díẹ̀ ni wọn ló tẹ̀lé Jésù so àwọn tí ò tẹ̀lé Jésù yẹn wọ́n wọ́n jẹ́ kékeré àbẹ́wà pẹ̀lú Musa kábẹ̀lẹ̀ Musa wọ́n jẹ́ tẹ́gbẹ́ wọn gbà kí Musa wọ́n jẹ́ mùsùlùmí àwọn tí ó gba Musa tí Musa jẹ́ kékeré bàtí Musa lọ tán àwọn tó tẹ̀lé láti Musa fílẹ̀lẹ̀ wọ́n jẹ́ mùsùlùmí àwọn tó tẹ̀lé jésù náà wá jẹ́ àdúrà gbà fún jésù wọ́n mọ̀ jẹ́ kéfì àdúrà gbà fún ọmọ jẹ́ kí ni o mùsùlùmí so ìlànà jésù wá gbé lẹ́lẹ́ yẹn ìlànà yẹn wá wà lẹ́ẹ̀lẹ́ kánàmí ti pé so pé láti náà ìlànà yẹn wà àwọn tó wà lórí pé jésù èsọmọ náà kéré èsọmọ ẹgbẹ́ ẹni náà òun ni wọ́n wà lórí ẹ̀ ẹ̀sìn yẹn wà bẹ̀bẹ̀ títí títí ẹ̀sìn yẹn wà títítítí ìkìrínú àwọn tó jẹ́ àwọn alárúbáwá ànábí ọlọ́wọ́n ọba tọ́lọ́wọ́n bá gbé dìde láàrin wọn tó jẹ́ àwọn alárúbáwá òun ni ọlọ́dẹ kó látara Ismail Ismail ni àwọn àrọ́mọdọ́mọ àwọn alárúbáwá jẹ́ Ibrahim mú ẹ̀sìn ànábí ọlọ́run ọlọ́run Ismail ni o ànábí so Ismail sọ pé àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ lẹ́yìn pé ìjọba wọn bá ní kí wọ́n Ismail táwà gbàdúrà áàtù lónìí ẹ̀sìn yẹn ti wà mẹ́lẹ̀ so àwọn àrọ́mọdọ́ mọ Ismail ẹ̀sìn yẹn náà fílẹ̀ fún wọn pé kí wọ́n máa ṣe àwọn kan ní wọ́n wá ń ṣe àwọn kan ò ṣe ṣé ní ìsìnkú tabaka ìtàn àrìjẹ nínú ẹnìkan àgbẹ̀rẹ̀ kò bá nàbí àmìlà sáà ń sọ pé ẹni àtijọ́ náà ni kò bá nàbí kò àwọn ẹgbẹ́ ìdíbẹ̀ ìṣọ́ náà bá àwọn ẹgbẹ́ sọ pé ẹni àtijọ́ náà ni ó ń ṣe ìlànà tó yẹ kí ni o tó wà nílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó jẹ́ lánàá ẹ̀sìn oníṣe fáìlẹ̀. ìkan náà ọdẹ bí ó kú díẹ̀ kára bí odíje òun ni wárákọ́ gbogbo náà fà tó kú díẹ̀ kára bí odíje kọ́nà bá díje yẹ̀wúdí ni ó ní ìmọ̀ nípa àwọn ìwé júdò ṣáájú lọ ó sì ní gbàgbọ́ sí ẹ̀sìn ẹni ṣe ẹ̀sìn tí Musa ń gbélẹ̀ lẹ́yìn tó lẹ́nà Jésù náà wà lórí ẹ̀ kò kú lórí ẹ̀ láwọn ìjọba dẹ́gbẹ̀ ọlọ́wà ní kó jẹ́ pé ìgbà tí kọ̀ jíjà tó rí tí kọ̀ jíjà rí pé àmìlú àbá ipé kọ́ daṣọ gbogbo orin kẹ̀kẹ́ òun lọ́wọ́ àpàrẹ fún akọ́lọ́ alákẹ́lú fún afá pé ah ìtẹ́lọ̀ ń sọnù òwe wa ni o pé àmẹ́bí yóò dìde o táàmẹ́bí yìí bá sì dìde màá sì tẹ̀lé màá sì ràn lọ́wọ́ òní wọ́n jáde bí jáde o tó bá wàlàyé màá sí tó wá ti bá sí wàlàyé màá rìn rọ̀fọ̀ wá ó kú káyọ̀ tó lórí àrẹ́bí ní ẹni àdìjẹ́ náà ni ó wà ní nǹkan àwọn sábà wọn sọ pé kọ́nà bá kẹ nínú ọ̀nà ẹni àwọn àwọn àrẹ́bí wọn gbé ní àdìjẹ́ náà sábà tó dé tó kílẹ̀ ní ìdílé mùsùlùmí làwọn ẹ̀ so bàrá bí náà wá dé àwọn tó gbà fún àrẹ́bí mùsùlùmí àwọn tó gbà fún ìfìrì àrẹ́bí tún lọ tán àwọn ń ti gbẹ́ ní ká máa kìfìrí ẹ̀rọ tó ìwé pé jésù ló ń tẹ̀lé ní ìsìn tó jẹ́ o kìfìrí sùsùmánù kàlámù fún hàmdí Bọ́dá orí wa ni.

Ọlọ́run máa bá ní ìtàbóríjì o.